وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó dá ẹ̀mí wa sí tó sì ṣe wa kù lérílẹ̀ látàrí ti Islam abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ̀wọ́ jàre kó má yọ wá ní dáírọ̀ islam dáírọ̀ mi ní agbó àmọ́ sábà sọ pé má yọ wá ní dáírọ̀ islam dáírọ̀ tún bí máa ní agbó islam kọ́lọ̀ má yọ wá kò ń bẹ̀ ni wá lónìí aláìní má musulmi mùsùlùmí má lọ́la ọlọ́run má fi ṣàdánwò fún wa o برحمتك يا أرحم الراحمين أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة إن شاء الله al-umahat ètò ayé tó ń gbéra sọ lẹ́yìn ìgbà tí a sinmi ní ọ̀sẹ̀ tí ó lọ sísinmi wa kì í ṣe pé bóyá a gba ìsinmi bí kì í ṣe pé ètò kan tó wáyé tí kò sọgbọ́n tí mo fẹ́ dá jù pé kí n wà ń bẹ̀ nítorí pé ó kàn mí gbọ̀ngbọ̀n láwọn ọ̀nà tó pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni tẹ bí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni ti ẹ̀sìn ẹ̀sìn yẹn tún pé sí méjì ní sí méjì ọ̀nà ẹ̀kọ́ àti ẹ̀sìn nílùú wa yìí gbogbo nǹkan pátá ló ní ìpele ìpele tí ìpele kọ̀ọ̀kan bá sì ti ń dé ìgbésí ayé fúnra rẹ̀ látàrkà bónà tọ́bakọ́n àn tọ́bakọ̀ lọ́lọ́run sọ ní Kùránì látàrkà bónà tọ́bakọ́n àn tọ́bakín tọ́bakọ́n àn tọ́bakọ̀ gbéra you are going to be traversing the, this life in stages bẹ́ẹ̀ sí ń lò sẹ̀mí lọ lórí ilẹ̀ ìpele kan sí ìpele kan ni bẹ́ẹ̀ lẹ́ṣù máa lọ èyí tó gbajúmọ̀ nínú tafsir gan bá ń sọ ní gẹ́ẹ̀ gbàtà wà nínú oyún mọ́rànlátà wìláàdà àgbàtí wọ́n bí wa ẹ́ tùfúlà àgbàtà di tún fúlù lọ́wọ́ wìláàdà nígbàtà ọmọ kékeré ẹ́ alkahalu ẹ́ mọ́rọ̀ akọ̀ adolescent káàlù gbàtà ìṣẹ́ àbílísẹ́ǹsì máa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ títí tó fi lè ṣe kúkọ̀ gbàtà àdàgbà kó tó di pé èèyàn wá jáde láyé fún ma àmàta ó fa akùbàrọ̀ ìyẹn ló gbajúmọ̀ ṣùgbọ́n gbèsè ayé wa náà ìpele ni àwọn àsìkò kan bẹ́ẹ̀ pé àwọn nǹkan míì nílùú ìkan yàn nítorí pé ipò tó wà kò tí ì kàn ó tí ì lẹ́nu ń bẹ́ẹ̀ bó fẹ́ dá sí gan àwọn èèyàn tí wọ́n yí ó lè èèyàn dànù bọ̀bá àwọn àsìkò kan bẹ ó ti kàn tó bá wá dá sí ó bá bàjẹ́ ẹlẹ́dàá ó béèrè lọ́wọ́ rẹ̀ torí kó júṣe rẹ̀ ni masoliya wọ́n pè kí níkan ní masoliya responsibilities wọ́n ó béèrè lọ́wọ́ wa ó tún yàtọ̀ sí nípa ń pè ní duty àti àbí nípa ń pè ní duty bẹ́ẹ̀ ó tún yàtọ̀ sí ẹ̀tọ́ right ẹ̀tọ́ èèyàn tó bá béèrè fún ẹni tó yẹ kó fún ẹlẹ́tọ̀ yẹn ó lè wọ́n lè mọ́ bí ṣùgbọ́n tó bá béèrè tí ò fún ọ ẹ̀hẹ́n ṣùgbọ́n mọ̀sùlíyà rẹ̀ sọ bí ojúṣe rẹ̀ tó bá ṣe tẹ́nìyàn òpè ọ́sá kéèsì wọ́n béèrè lọ́lọ́run kó ṣàánú wa pàápàá nílùú wa ìkó jẹ́ kí ẹ̀sìn kó tẹ̀síwájú mo ní máa ṣe mo ní admonition kan lórí ẹ mo tiẹ̀ ti ṣe gan ó gbà pé ibi mo ti ṣe kìí ṣe ibi tó tẹ́ mi lọ́rùn wípé eégún mo ti ṣe mo sọ tó tún peléke lọ́nà gbé ìlọ́dún yìí ní ìkàrí àtìgbẹ̀ tó mú ní is a fallout of about five years closure of our central mosque pípelékè yẹn ara ìtì mọ́ṣáláṣí ìlú wa Ìkàrẹ́ fún bí ọdún márùn-ún tó ìgbà tó mi lọ́dún mẹ́rin ẹnìkan ń sọ ọmọ tó bí ìyá tó ń bí ìgbà tó ń wà ní oyún rẹ̀ o ni wọ́n ti mọ́ṣáláṣí ó ló sì pọ̀ tó márùn-ún tó ń bí o wọ́n ṣì event yẹn tó fún máa ń de history mọ́lẹ̀ gangan nìyẹn torípé àwọn yẹn lè wà bias ní takotin of the body òun wà ní oyún ọmọ yìí nígbà tí wọ́n ti ọmọ sì pọ̀dún márùn ni wọ́n ṣì títì yẹn mú ní ara ní tó jẹ jáde pé àti wọ́n ṣe láṣí fọ́dún márùn-ún láwọn ọ̀dọ́ tẹ́rí jẹ́ ń kẹgbà káyìn torí pẹ́lò mi ò lọ kírun jímọ̀ mọ́ fòdìdì ọdún wọ̀nyí alóhun ò lọ sí tọ́bá ní ò lọ bí ò ní jímọ̀ ọ̀tẹ̀ ní pé òun ò lọ kódà àwọn mi ò lọ yídì àwọn mi ìlú mi ìyàn ti ń lọ yídì pé yídì ọ̀tẹ̀ lélẹ̀ yídì ọ̀tẹ̀ lélẹ̀ àwọn ọlọ́ọ̀ so nígbà tí èèyàn bá gbọ́ wà sí kò lọ sí jímọ̀ kò gbọ́ ó túbà fọdún márùn-ún 52 weeks make one year 52 times 5 5 times 2 10 remain 1 0 remain 1 5 times 5 25 plus 1 plus 2 20 plus 1 26 200 and and what 60 months Uh, uh, weeks ọ̀sẹ̀ ọgọ́rùn-ún méjì àti ogún lọ́nà mẹ́ta tá ń pè ní ọ̀tàlérúgba ọ̀sẹ̀ ọ̀tà ogún mẹ́ta ó lé ní igba 60 ọ̀sẹ̀ tàbí kí jímọ̀ ń kà rẹ̀ nìyẹn about 260 weeks ká máa ka ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì àka ọgọ́rùn-ún àka igba so it's just plus or minus some weeks so but it's about two hundred and sixty weeks ọ̀sẹ̀ igba kan àti ogún lọ́nà mẹ́ta láàfin kí jímọ̀ ní kàrẹ̀ nígbà táwọn èèyàn ti rú ọ̀sẹ̀ tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run bó ṣé wọ́n ní padà tẹ̀lé egún kò sẹ́ni tí ó tún tẹ̀lé eégún àwọn ibi tá a dẹ̀ ti lọ kírun jímọ̀ tàbí tá a ti lọ kí ìdì ọ̀rọ̀ ọ̀tẹ̀ ló pọ̀ ń bẹ̀ àwọn èèyàn ò kírun torí tọlọ́run mo fẹ́ lọ kírun láti ṣe kí ni láti má jẹ́ kó ju ti ẹni tí mo support ẹni tí mo ṣe kí ni ẹni tí mo sọ pé òun lèmi náà tẹ̀lé kódà ìlú kó gbogbo lé lọ kó lè sọ pé àpọ̀ kò ní gba aládá kankan torí ìdí tó fi lọ kí ìdí ni pé wọ́n tẹ́ ń polówó dáadáa ẹ wá bá ẹni báyìí kírun ẹ wá bá ẹni báyìí kírun ìdí òun ni àá ṣé torí ọlọ́ọ̀lá iṣẹ́ lọ ìdí ni jímọ̀ ẹni báyìí wá kí jímọ̀ tẹni báyìí ṣé torí ẹ̀ láti ti bí ní fàk àbí iṣẹ́ takuntakun làwọn àfáà gbọ́dọ̀ ṣe láti bẹ̀lọ́ fún àánú ẹ̀ kọ́kan lè padà ọlọ́run ó ṣàánú wa kó lẹ́gbà àwọn tó wà ń di ìjà yẹn òrónú bèbí ṣe ń ronú yìí kójúmọ́ tì mí kí n borí ohun tó wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ ní ọlọ́run ṣàánú so a mọ̀ tẹ̀síwájú nínú tíra táà ń bá bọ̀ ṣe àpé tíra yẹn ti ya nínú tíra mi ṣárí òdòrò sí mohimmedile ahmedile umma ti ṣe gbùnúbáàs tí bàbá wa sheik abdulrazak múnú abdulmohsen albadri àwọn olùkọ́ sẹ́rí rẹ̀ à ń sọ̀rọ̀ nípa al-asulul khamis nínú usulil iman ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òní al-iman bi yawmil akhir ìgbàgbọ́ ní ọjọ́ kẹyìn àwa ní àlàyé tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ìfọ́síwẹ́wẹ́ àlàyé tí sheik abdulrazak bùnú abdulmohsen albadri àlàyé táwọn ṣe lórí ọ̀rọ̀ bàbá bùnú bas ìfọ́síwẹ́wẹ́ àlàyé yẹn ni sheik al-hussein ń ṣe nínú tíra àwọn tá ń pè ní sharihu al-aqidatil wasitiyya ẹni tó kọ tíra al-aqidatil wasitiyya ni sheik al-islam ibn taymiya àwọn wá ṣàlàyé àlàyé wọn yẹn ni ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tí àlàyé ti sheik abdulrazak bono abdulmohsen al-badri ẹ̀rùgbé ẹlòmímọ̀ òpin àṣẹwọ́ ah, tó ní ṣẹ́rí commentary of commentary ẹ́ àlàyé jura wọn lọ àlàyé jura wọn lọ nígbàtọ́ nìkan ń sọ ẹnìkan ṣe ìwé ní literature literature in English tó sọ pé figures of speech there are many figures of speech in English some of it are simile metaphor oxymoron hyperbo ó wá ṣàkàbí mẹ́wàá bá mọ́kànlá ó parí ìwé ti ẹ̀nu kí ní jẹ́ sísmílì kí ní jẹ́ mẹ́pàfọ́ kí ní jẹ́ hyperbol kí ní jẹ́ gbìmọ̀rán ó kọ mẹ́wàá ẹnìkan tún ṣèwé ti ó tún fi mẹ́wàá kún ní 20 ti pin mẹ́wàá kún yẹn mẹ́wàá péré ló mọ̀ ẹnìkan wá kó ó wá ṣàlàyé méje nínú lẹ́kùnrẹ́rẹ́ ó wá sí àlàyé mẹ́tàlá tó kù kéékèèké ẹnìkan wá ní ẹni tó ṣàlàyé méje yẹn kò má pẹ̀rẹ̀ wá fún àpẹẹrẹ ó ní símílì ó ní jẹ́ ń pè ní símílì ní àfiwé òfèlè ìwélè kò wá mú àpẹẹrẹ kankan wá ká nǹkan wéra wọn ní jẹ́ símílì o ẹgbọ́bà ní hyperbole

ẹni tí ò bá wá níbẹ̀ tó mú àpẹẹrẹ méje méje ń wá ẹnìkan tó wá tún ṣe tíra wá tún lọ méje tí wọ́n mú àpẹẹrẹ kọ̀ọ̀kan ó tún wá ń ṣàlàyé ẹ̀ ṣe mọ̀ pé ta ni ó nímọ̀ jù ta lọ̀rọ̀ rẹ̀ ó kùnná tí ó ya àwọn èèyàn jù ní tó bí iṣẹ́ rí ìyẹn tó lẹ́lómi ni èwo tó lálàyé tèmi ọlọ́run ti sọ èwo tó lálàyé òun ni tí ó pè ní tí ó jù iye wa àlàyé tí wọ́n ní bùkátà sí ìfọ́síwẹ́wẹ́ torí báwọn nǹkan míì máa jọra wọn tí wọ́n sì ní jẹ́ kan àwọn nǹkan míì ó ṣe kí ni wọ́n jọra wọn ṣùgbọ́n wò ní jẹ́ kan àwọn tíra ṣẹ́rì yìí ló ń ṣàlàyé ló ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn tó fẹ́ jọra wọn tí wọ́n yìí ṣe kan wọ́n ní ayọ zaka nínú àwọn tá a lè yọ zaka o ní àwọn ẹran ọ̀sìn màálù ayọ zaka lérí ẹ̀ ràkúnmí ayọ zaka lérí ẹ̀ tẹ́ẹ̀kọ́ àti gbọ́bàmù ṣùgbọ́n wọn ò fọ́ sí wẹ́wẹ́ mélòó ni màálù táàní kí sàkà tó wọ̀ ràkúnmí mélòó láàní kí sàkà tó wọ̀ àgbò tàbí àwọn ẹran so mélòó láàní kí sàkà tó wọ̀ kò tún tí ìdí ìfọ́síwẹ́wẹ́ àlàyé nìyẹn ìfọ́síwẹ́wẹ́ ni pé kí láwàá yọ lórí ogójì màálù kí láyọ ìfọ́síwẹ́wẹ́ iru àwọn ẹran ọ̀sìn tí a ń sọ yìí ó mọ̀ pé méjì àwọn kan wà tí wọ́n ń dà káàkiri àwọn kan wọn ò dà wọ́n wọ́n kó wọn sójú kan wọ́n ń tà ni igba ìgbà téèyàn ní pọ́tì ṣé sàkáwọ méjèèjì àwọn afá ní aṣára ẹ̀ pé àṣà ìmọ̀ ẹran tí wọ́n ni zàkáwọ̀ o tí wọ́n bá ní da ẹran tó kó wọn sójú kan tó lọ ra oúnjẹ fún wọn tàbí lọ ń gé kókó fún wọn tí wọ́n wà kan kò ní yọ kankan lórí àwọn ẹran yẹn owó tó bá ń pa lórí wọn ni zakawa tí à ń pẹ́ tí ò bá gbá àlàyé òun yóò kàn ní ah, ẹ̀ǹsì màálù ẹ̀yọ zaka lórí ẹ̀ yóò ní màálù yóò kàn sọ ní pé ẹ̀ka ayé màálù yìí báyìí ní zaka lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni í ṣe sáàyìmọ̀ fún òdá káàkiri wọn òdá jẹ́ ẹ̀wọ̀ sọ àwọn ìfọ́síwẹ́wẹ́ yẹn ni màá jẹ́ kọ́rọ̀ òye òun ló jẹ́ ká lọ nu tíra ẹ̀ náà ó sì rí sọ ibi tá a ti ṣàlàyé ní ìjókòó tó lọ ibi tá a bá dé òun ni nípa fìtínà nù sàárè a sì sọ pé fìtínà sàárè ni àwọn ìbéèrè ìdánwò ẹ́ tí ó wáyé nínú kíni tí ó wáyé nínú sàárè tánàbí ní fìtínà sàárè ó dá ó bẹ̀rẹ̀ lágbára ju fìtínà dàjáàdì lọ àwa sọ̀rọ̀ Dajjal díẹ̀ àwa fẹ́ máa tẹ̀síwájú lónìí insha Allah onífà ámàlì fitnatu fa inna an-nasa yuftanuna fi kuburihim ẹ̀rí fìtínà tá a sọ wọ́n ó ṣe kí ni wọ́n ó dán kálukú wa wò nínú sàárè هذا الشروع في بيان كيفية فتنة الميت في قبره Sheikh Fẹ́mi ní ọ̀rọ̀ tí inú ti ẹni yà sọ pé ẹ̀rí ìdánwò tá a sọ ọmọ èèyàn àdánwò inú sàárè ó ló fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìdánwò tí òkú ó bá alábàpàdé rẹ̀ nínú sàárè pé tá a bá ti séèyàn bá ti kú láyé tí wọ́n sin kò ṣe kí ni kò tán síbẹ̀ yóò lọ ṣalábàápàdé ìdánwò nínú sàárè wa ni wàkálìmà ọ̀rọ̀ tí bàbá sọ pé fa iná náà sà ẹ̀rí pé àwọn dájúdájú ọmọ ènìyàn yẹn àmà ó gbogbo èèyàn sínú ọkùnrin obìnrin ọmọ àgbàlagbà ẹni tí ibi tí wọ́n tó kú sí tí wọ́n sin sí ìlú rẹ̀ níbẹ̀ ẹni tó jẹ́ pé ibi tó kú sí tí wọ́n sin sí kìí ṣèlú ẹ̀ ó kó mùsùlùmí sínú ó kó mùnáfìkì sínú ó kó sínú ó ẹlẹ́bọ sínú ó ẹni tí ó lóhun lẹ́sìn sínú ẹni tó ní òṣù ọlọ́run ó sínú ẹni tó lọ́lọ́run wà ó sínú ó kó sínú ó wèrè sínú kọ́lá gbogbo tí bá ti ń jẹ́ èèyàn àmàni wàzọ́ irú kàlámìlì mọ̀álìfù rahimahullah annakula ahadin hattali àmbíyá ìwà sidikun hattali àmbíyá wà sidikun wà ṣùadá'u wàlmùrọ̀bìtúna wà ghairu limukallafina ó lọ́rọ̀ yìí kó sínú tẹ́ lórí àwọn ànábì ọlọ́run àwọn olódodo àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídí àwọn tí wọ́n ń ṣọ́bodè ogun kógun wọ́n wọ̀lú tí wọ́n wà lẹ́nu lóró àbáwọ̀lú ni wọ́n ń pè ní lóró ìlú ẹjọ́ díẹ̀ àwọn tí wọ́n lọ dúró ń bẹ̀ àtàwọn tó nínú àwọn ọmọ kéékèèké àtàwọn ayírí ìyẹn tó rí rẹ̀ pé mọ́ ẹ̀sìn òfin ẹ̀sìn òdọ́dọ̀ wọn ó ní wàhálà tẹ̀sìn wàfíhádá tẹ̀sìn ó ní orí ọ̀rọ̀ tá a sọ yìí àlàyé ń bẹ́ńdẹ̀ ìfọ́síwẹ́wẹ́ ń bẹ́ńdẹ̀ ó kàn ti sọ pé ẹ bá kájú àìmì ìbí ẹ̀rí pé gbogbo èèyàn lábẹ́ òun sàárè bàbá wa fẹ́ ṣàlàyé pé rárá ó ní àkóòlù ta ló sọ pé mo sọ báyìí ibnu òsèlè àfá àgbà ní ẹnu rẹ̀ gbà torí kó nímọ̀ sí bẹ́ẹ̀ kìí ṣe pókàn fẹ́ mú ọ̀rọ̀ agbárí wá ó ní àwọ̀lá alákọ̀ọ́kọ́ àmàlẹ̀ àmbìyà ò ẹ̀rá àwọn ọlọ́run fàálà umli fitna ìbéèrè sàárè ìdánwò nù sàárè òdọ́dọ̀ tí àlúùnà a ní béèrè mọ́rọ̀ búkà lọ́wọ́ àwọn ànábí a ní lọ wọn àwọn mọ̀lẹ́kà yẹn eh, àti nàkí wọn ò ní wọn ò ní dáhùn àwọn ànábí ọlọ́run ònú sàárì wàdálíkà lè wà jìháì eléyìí ń rí bẹ́ẹ̀ lójúpọ̀nà méjì àlèkúùlá ojúpọ̀nà àkọ́kọ́ ìnnàlè àmbìyà àfdọ̀lú mínà ṣùhàdà torí bá àwọn ànábì ọlọ́run wọ́n lọ́lá ju àwọn tí wọ́n kúkú sójú ogun ẹ̀sìn lọ ṣúwàdà ṣùgbọ́n àwọn ló pè wọ́n síbẹ̀ àwọn ló ṣàlàyé ẹ̀ àwọn sì ní Mukhtar Mustapha ẹni tá a ṣàlẹ́ṣà ni wọ́n látọ̀dọ̀ ọlọ́run wọ́n kọ́ di akùbárò nàbí yìí sọlọ́lọ́hu aléwàálì wàsálàm ana wọ́n anábíwá Muhammad sallallahu alaihi wasallam sọ nípa àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn táǹpé iṣẹ́ yìí bí ìmàtáyà nípa ìbéèrè àbí ìdánwò sàárè anábí ní káfá bíbáàrí kọ́tí sèyúfì aláàrọ́ sí ìfitna akọrọjà an-Nasa'i anábíwá Muhammad sallallahu alaihi wa alihi ó ní ó tó fún ẹn tó kúkú ṣẹ̀yídí ìdà tó kọjá lórí rẹ̀ yẹn ó ti tó fún ṣódíé ní fìtínà ládánwò ó ti tó fún ní kíni ó ti tó fún ní àdánwò hadith yẹn wà nù Nasa'i hmm? an rọ́jùlẹ̀ ẹn tó òun ni ó ní kọ́ọ̀lá yá rọ̀súlọ́lá anna rọ́jùlan kọ́l ẹn tó ń sọ̀rọ̀ yìí an rọ́jùlmínà sọ̀hábí a ń pè na ẹni rọ́ṣìd gúnnù sáàd kò ní ọ̀kan nínú àwọn sọ̀hábí ló sọ pé anna rọ́jùlan kọ́l arákùnrin kan sọ pe, a na rẹ òjíṣẹ́ ọlọ́run ma bá lùlì mọ̀mìnínà yuftanuna fi kùbúrìhìn illa shahid kí ló dé tó fi jẹ́ pé àwọn onígbàgbọ́ òdodo mùmìní àdánwò wònú sàárè àyàfà àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídì nìkan ànábì ní náà kọl ànábì ní káfà bìbáàrí kọ́ ti sáífí aláàrọ̀ sí ìfitnatan ànábì ó tó pẹ̀lú pé ìdà wọ́n ní báàrí kọ́ min idafati sifati ila al-mawsul ay thabatuhum 'inda as-suyufi wa badduhum arwa'ahum lillahi ta'ala dalilu imanihim fala haja ila su'al wallahu ta'ala a'lam Ànábì ní pé wọ́n lọ sójú ogun wọ́n dẹ̀ mọ̀ pé nínú káwọn ó kú tàbí káwọn ṣẹ́gun ni ìmọ̀ nasru wà ìmọ̀ shahada ẹni tó bá fi ń lójú ogun ẹ̀sìn kódà lójú òní ó sì mọ̀ pé inú kóhun ṣe kí ni kóhun borí kóhun wálé tàbí kóhun kú bẹ́ẹ̀ àníwá ní ìdà tó kọjá lórí wọn tí wọ́n wọ́n wo tí wọn ò sá lọ yẹn ó tó fún wọn ní ẹ̀rí wípé ìgbàgbọ́ àwọn eléyìí ìgbàgbọ́ ni wọ́n fẹ́ kú nítorí kí ni nítorí ìtọ́lọ́run àdífì yẹn al-imam an-nasa'i òní ó gbà wá sheik albani wọ́n sọ àhàdís yẹnu sọ ilẹ̀ ahkam wà ta'aliki rọ̀gbìn wọ́n sọ pé àdís tó lálàáfíà ni ẹlágùn sọ̀rọ̀ yẹn ò dàrú ṣóyé dangote sọ̀rọ̀ yẹn yé wípé àwọn tí wọ́n kúkú ṣe é yẹn dídúró gbàgbọ́ rí pé ikú rẹ̀ tí wọn ò sáyẹn ó ti tó láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn eléyìí o wọ́n nígbàgbọ́ òdòdó lóòtọ́ ṣé kò dàrú afáà ni ó ní ojúpọ̀nà kejì ojúpọ̀nà àkọ́kọ́ nìyẹn ojúpọ̀nà kejì annali ambiya'a annali ambiya'a anhum ojúmọ́ náà àkọ́kọ́ tí mo ṣàlàyé pé àwọn tí wọ́n kúkú yìí wọn ò ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn ànábì ọlọ́run sì lọ láti wọn lọ sòmí báńkì àọ̀la nígbà tí wọn ò ní lọ àwọn tí wọn ò wọn tí wọn àwọn lọ ẹlẹ́ẹ̀kejì kejì ni pé àwọn ọlọ́run yus àwọn gangan ni wọ́n fẹ́ nípa wọn lọ́wọ́ wọ́n béèrè lọ rẹ̀ nù sàárè pé lànà béèrè lọ ta lànà bí ẹ̀ ìrìnlẹ̀ gbàtẹ́ kó gangan ni wọ́n fẹ́ béèrè nípa ẹ̀ àwọn tó kú nígbà ayé béèrè lànà àwọn tó kú nígbà ayé ànábì sọ́ọ̀lì béèrè àwọn tó kú nígbà ayé títí bì ṣe títí jọ pé ni wọ́n máa béèrè pa ànábì wa Muhammad lọ nípa torí ni àwọn ìjọ ti ẹ̀ ni wọ́n béèrè lọ wọn bẹ́ wọ́n sì ti tán fàyíkọ́lù lè mẹ́yì a sọ fókùnù sàárè máa nàbí yúkà pàlànà bí ẹ fàún masúlù ánìhò torí náà àwọn ànábì làwọn tá ń béèrè nípa wọn lọ́wọ́ òkúnù sàárè wà léyìí su masúlù àwọn tó láàbì afẹ́ béèrè lọ́wọ́ mùmìnì nípa wọn ní kí ṣe báwọn láfẹ́ béèrè wà lè ha dá nítorí ìdí ilé ìkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam anábíwa Muhammad sallallahu alaihi wasallam pé innahu uhiya wípé dájúdájú ẹ̀yin yìí o ágbọ̀n yín wò nínú sàárè yín wàlẹ̀kìtọ́ọ̀bù lèlè ó mọ̀tìlì mọ́rùsàlù ilé ìhè ànábì dojúkọ àwọn owó ní àwọn tá àrán àwọn òjíṣẹ́ ọlọ́run sí ẹ̀yìn yí o mọ́rùkó díẹ̀ bàláyà kúnnù rọ̀súlù dàfílẹ̀ fi ìtorí náà àwọn ànábì ọlọ́run àmì dán wọn wò eléèrí bẹ́ẹ̀ lójúpọ̀nà méjì ojúpọ̀nà àkọ́kọ́ tí àwọn ṣẹ̀rí bí ànábì láàmì dán wọn wò ìdà tó kọjá lórí wọn tí wọ́n fi dòkú yẹn ayé òde òní bóyá bọ́n tí wọ́n yìn àbí bọ́ǹbù tó ó ti tó lẹ́ẹ̀rì nígbà tí wọ́n bèèrè láàmì ti kí ní ìdí ni o àwọn ànábì ọlọ́run sì lọ lájà àwọn ìṣẹ̀rí bí lọ nígbà tí ẹni tí ò tó yẹn wọn ò béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n tó ojú ni wọ́n ò béèrè lọ́wọ́ ẹ̀ is professor of mathematics in ń bọ̀ ọmọ tó jẹ́ dss three math tó dé wọ́n ní what class are you at dss three allowing to go we are we are testing the primary one student kí dẹ̀ ni wọ́n béèrè two times seven ní questions ní ń Then and ah dss three no you can go prof math wá dé ṣé wọ́n bẹ̀rẹ̀ good man welcome sir you are welcome sir go go ni wọ́n sọ wàlìláì masalùlì àlà kí ni ìdúnwọ̀rọ̀ bí mo sọ wàlìláì masalùlì àlà ẹ́ wàlìláì kí ni ìdúnwọ̀ wàlìláì ti ọlọ́run tàbí ní masalùlì àlà àpèjúwe tó ga jù yẹn pápèjúwe tẹ́lì mú wá bó ṣe dàbẹ́ fó bá mú létí yìí àpèjúwe tọ́lọ́run ga jù lọ tòbíyàn bá ti ń sọ̀rọ̀ ọlọ́run tó wá pèjúwe wa lórí ọ̀rọ̀ ayé láti fi jẹ́ kó yé èèyàn onímọ̀ fi kú pé wà lè láàrin mọ́sàlẹ̀lẹ̀ ààlà láti dá gbogbo ọgbọ́n padà sọ́dọ̀ àti ìmọ̀ padà sọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run kẹ́nìkan máa sọ pé ìfàtàfà ah, yẹn àlàyé tó máa ń ṣe gan dájú ti kùrán lọ ọlẹ̀ ẹ̀yà àdòdìlà ọlọ́run kó láwàá ń bẹ̀rọ̀ èmi ti wo nù àwọn kan sọ mi ò gbà tẹ́lẹ̀ àtìgbàtán ní kí n wo fíìmù fídíò yìí gbà tí wọ́n wo lẹ́nì ẹni ẹwà ń sọ ó láwọn àlàyé kan wà lórí ọ̀rọ̀ ọlọ́run kùrán sáàmù bí ìṣàn ògbọ̀n àwọn yìí làwọn mọ̀ ó sọ yẹnu pé mi ò ráyè máa wo Facebook ẹnìyàn pọ́sẹ̀ ẹgbò sáà àwọn ọ̀rọ̀ kan àwọn kankan wà ní kùrán anábì gan ò mọ̀ àwọn dẹ̀ mọ̀ ń tà wọn tó ń gbà tí èèyàn wá kí ó jà fà lọ ṣe mọ̀ pé <laughs> ànábì dẹ̀ ní yàtọ̀ sọ́rọ̀ àfà ọlọ́run fúnra ara rẹ̀ ló ń ṣí parí àpò láàyè bí wà láàyè àǹfà ànù sí fọ́lọ̀ ìgbàgbé òsì sí fún ọlọ́run ṣàánà ọlọ́run kó láwọn arú àwọn ọ̀sọ̀kúsọ bá wọn sóyé wa ojúpọ̀nà àkọ́kọ́ ni àwọn ànábì ọlọ́run ju àwọn eji lọ ojúpọ̀nà kejì tó ní pé àwọn ànábì ni wọn nínú sàárè ìgbà tí wọn ó fẹ́ bá wọn ó béèrè nípa wọn ṣé tó máa béèrè nípa mo ò lè bèèrè pé ta ní ẹ́ torí pé wọ́n ti ọlọ́run ti ṣàálẹ́ṣà kò bí ẹ̀ torí yẹn sáníyà àwọn kejì wà á mẹ́sì dìkún àwọn tí yí wọn ò ní lọ́wọ́ ni ẹ̀ tálẹ́ ní àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run nígbà bá ń ṣàlàyé ànábì ọlọ́run àwọn kan tún ti jáde tí pẹ̀lẹ̀ bí wọ́n padà sọ àwọn ìyẹn o o ni amnesty dìkò ẹ̀rá àwọn olódodo falayus alone àmì béèrè lọ ẹnìkan mo sọ pé àwọn olódodo ọkàn rẹ̀ kàn lọ sọ́dọ̀ ẹnìkan láti gbó wọn jẹ́ pé ní àbú olódodo kìí ṣe ti di ẹ̀hùn nínú ìwé ìwé ewì Yorùbá kan lẹ́kọ́rà kan ló kọ́ ń gbà lẹ́kọ́rà yẹn wà ní Adéyẹmí College of Education ní ìrántí orúkọ ẹ̀ mìíràn ti orúkọ ẹ̀gbọ́n mọ́ ń dákọ́ ló pe kìíní yẹn ni ló pe àkọlé ìwé eléwúlú nínú ewu yẹn ó sọ̀rọ̀ nípa Lékan Sàlámì ibẹ̀ ló wá sọ̀rọ̀ nípa ẹnìkan tẹ́ ń pè ní àbú ó sọ̀rọ̀ ń ẹlòmíì tó ọjà tó wọ́n kàwé ibẹ̀ lọ́kàn rẹ̀ ó àjẹ́ ẹni ẹ̀wọ̀n rárá bí ọ̀tọ̀ o لأن مرتبة الصديقين أعلى من مرتبة الشهداء ìdí ni pé ipò táwọn olódodo wà ó ju ipò àwọn tí a kúkú ṣẹ̀yìdí lọ fàídà kánà ṣùhàdá ú láàyùs àlòún nígbà táà sì ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ṣẹ̀yìdí àwọn tó kúkú ṣẹ̀yìdí àwọn ṣùhàdá fàṣìdìkúnà mìbàbí àwòlà ajẹ́pàwọn tó jù kò ní bá mú ká sọ pé wọ́n béèrè lọ wọn jẹ́bí àpẹẹrẹ tí mo wá lẹ́ẹ̀kan wàlẹ̀ anna siddiqi ala wasfihi musaddaku wa sadiq àti pé ẹjọ́ ń pè lólódodo níbi ìròyìn rẹ̀ ẹn tá a gbà lódodo ni tó sì jẹ́ olódodo ẹrántí nínú hadith abdullahi bin mas'ud tí wọ́n máa ń pè ní hadith 4 àwọn tó wá ṣe islamic studies tó gbajúmọ̀ sí hadith 4 torí pé òní hadith ẹlẹ́ẹ̀kẹrin nínú kí ni arba'in nawawi ẹ̀tọ́ àmọ̀náwó nínú arba'in nawawi ló yẹ kó jẹ́ arba'in nítorí pé ọ̀rọ̀ kan ṣáájú ẹ̀ matnum ó ṣáájú arba'in nawawi the text of the 40 hadith of Imam an-Nawawi text eh? tẹ́ẹ̀sì tí í ṣe ìdánwò text matinu jámù ẹ̀ ní kíni mùtúù kíni ó gbé jámù matinu mariam mùtúù mùtúù ọlọ́run ṣe ànàwà àdúgbò ẹlẹ́ẹ̀kẹ́ níbi àbẹ́bí mọ̀sílì ní ó ní kọ́ọ́lá sọ́ọ́dúkùlì masjid kọ́ọ́lá ó ní kọ́ọ́lá rọ̀súlù lẹ́sọ̀lọ́ alẹ́sọ̀lá wàhúwà sọ́ọ́dúkù alìmasjid òjíṣẹ́ ọlọ́run tí àdọ́là ọlọ́run kó máa bá ó sọ báyìí ó ń fi ní kí ni asọ́ọ̀dì olódo alimasduk ẹ̀ta àgbàtí olódodo jẹ́ rántí bàbá sọ ọmọdé sí wá mo sọ nǹkan kan nípa olódodo àfẹ́ta àgbàtí olódodo mo pín àwọn èèyàn sọ́nà bíi mẹ́rin mo lákan àwọn nǹkan wà sọ́ọ̀dìkì masduk olódodo ni wọ́n àti ìgbà wọn sólódodo àwọn nǹkan wà sọ́ọ̀dìkì makduk olódodo ni wọ́n sì mọ́kùrọ̀ láka wọ́n sí àwọn kan wà alikadib alimasdu òkúrọ́ ni wọ́n sì máa gbà wọ́n sólódodo àwọn kan sì wà alikadib alimasdu òkúrọ́ ni wọ́n sì gbà wọ́n sókúrọ̀ wọ́n wá yọ àwọn tó jẹ́ pé alikadib alimasdu àwọn òkúrọ́ ṣùgbọ́n tá àgbà sólódodo àwọn owó ni wọ́n pé àwọn àfáà nà sáárá àfáà àwọn owó òpùrọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n kà wọ́n sí lódodo wọ́n bá gbójú sókè hàn báyìí philosophers mean that there are three individuals here two of them are women and one is a man. The two women are middle age and that man is a young man. You have been coming to this program in the last seven days. Today being the last day, you still come. The two women have been shouting to their Lord, crying, wailing. They are crying for fruit of the womb. But the Lord tells me I should tell you, you should ask first for a good husband. They are not yet married. They are middle-aged women. The Lord tells me you should prepare for two ceremonies. One, funeral ceremony. Second, wedding ceremony. Amen. Amen. Thank you, Father. Thank you, God. Open to Dr. Mifuni. I don't want to reveal this, but the Father is compelling me that I must say it and I cannot refuse him. He said, prepare for the funeral ceremony of your mother. Your mother is the one that has been behind this, not having husband. So you prepare for the funeral ceremony. The Lord says you should go there and celebrate it very well and spend money. Then your wedding is coming. The man, the young man, you are a graduate. You graduated just three years ago, but you want to go to America after your studies. The Lord says, though he doesn't want you to go before, but because you have been persistent in coming to this program, and shouting his name. He said, I should shout unto you, you are going to America this year. Amen. Ta ló ń sọ̀rọ̀ yẹn? Àlèkáàdì, ògùrọ̀. Ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Must do. Wọ́n gbàgbọ́ pé olódodo. Màmá wọn Màmá wò ní pé kí ni wọ́n ṣe? Èbó bí ìsọ bí ẹjọ́ wọ́n àwọn èèyàn jẹnu, ṣùgbọ́n wọ́n gbà wọn tó lòdì. So àwọn ni káàdì kí ni wọ́n o? masjid alikabi almasjid mọ́lògbogbo alágbé ìbò díẹ̀ díẹ̀ tí mo sọ yìí ọlọ́run sàánú wa bóò sì gbọ́n táǹsọ̀ ní táwọn òpòrọ́ táwọn èèyàn máa gbà sí olóòtòdì ọlọ́run sàánú wa nítorí náà àwọn olódodo ni ẹta àmọ̀ sódodo tá a ti gbà wọn sí wà fàáhùwà kọ́ fúlì masidi kùhù ẹ̀ta ti mọ òdodo rẹ̀ ní falahajà kò sí bùkátà ilà tìbárì fún kápútẹ̀ mọ́ dán wò mọ́ lè ánà lè ìtìbárọ̀ límọ̀ yù ṣàkù fi ìdánwò wà fẹ́ni tá ń fiyè méjì nípa ẹ̀ ṣó mọ́ bí ó mọ́ ó kọ́ mọ́ ní you understand yeah that is the class of behavioral behavioral school of thought àwọn ló mọ̀ ṣe in class Do you understand chorus answer yes so let's go to the next topic yes yẹn ṣé ó yẹ ṣé gbogbo wọn lóyún gbogbo wọn lókàn ní yes bóyá lè ní òdẹ̀ ṣe yes ìwọ́n júùntì láti ṣe no gbàtọ́ ní I do you understand ó wá rí báwọn èèyàn fẹ́ dojúbò fún òṣèṣe ní yes tírágbà tí mo wà ní yunifásitì wọ́n kọ́ wa ní eugonic relation nínú geophysical fluid dynamics geophysical fluid dynamics five 500 level àti fluid dynamics ní ní 300 level bàbá adé 500 level àwa ṣe geophysical fluid dynamics advanced form of fluid dynamics ó yàtọ̀ sí ètí wọ́n máa ń ṣe ní bí fluid mechanics ní bí engineering ní mechanical fluid dynamics is deriving many of the formula they are going to use in engineering to solve their problem àwọn máa ń derive well so professor yẹn kọ́ wa professor akínrin ìlera lẹ́yìn mention ìsọ̀rọ̀mí ilẹ̀ olújì ìní ìfẹ̀dẹ́n máa yẹn ó fọ́ gbogbo kí ní ẹ̀sọ́ jù bọ́ you understand àwọn yòókù ní yes ní wà náwọ́ mo ní no àmà yẹn try ó náìsì ó sì mú dọ́sà ó sì pa gbogbo bọ́ọ̀dù rẹ̀ láì ṣe teacher secondary school ó sì tún bẹ̀rẹ̀ dé òpin do you understand èmi nìkan ní no ó tún parẹ́ ó tún kọ́ ìgbà tó wà délẹ̀ do you understand mo ní yes kò yé mi òbúkọ́ mọ́ òpé à ah. ṣémi nìkan ní wà sọ pé mi ìmọ̀ nìdẹ́ sórí ìníwádọ́ta mo ní yes kò yé mi òbúkọ́ èṣù wá gbèrò orí kan pé kíní yóò mọ̀ jáde ní exam jẹ́ kí n prógrámù ẹ̀jẹ̀ mọ̀ kàkúlétọ̀ kan wà jẹ́ mọ́ prógrámù kan sí mi ò dẹ̀ ní gẹ́gẹ́ ń lọ yá kí n prógrámù kí ní ìsìn kí n dákọ́ náà exam mọ̀ wọ́n rò pé mò ń tẹ kàkúlétọ̀ wá tí wọ́n bá mú mi ń kọ́ mo mọ̀ bẹ̀sì jẹ́ ní skul wọ́n ni àtàwọn afáàyàn náà tí wọ́n ń gbé egún ìyẹn ò wọ́ọ̀kì tí wọ́n bá mú mi in fact ìkéṣẹ̀tẹ̀ ju ara tèmi mò ń rò pé but ó máa destroy àwọn tó ń bọ̀ pé ẹ̀sìn débẹ̀ àdébẹ̀ wọn ni wọ́n rà bá kan tó ní bọ́s class rú apá lára tó ní bọ́s class sí wọ́n irọ́ ni wọ́n máa ń dàrú ikọ̀ ni èmi dẹ̀ ti dé yunifásitì mo ti graduate ṣáájú ẹ̀ ṣùgbọ́n ìtàn yẹn ni wọ́n fi máa wò ó ẹnìkan kọ̀mọ́tì ìdé ló ṣe ó ṣẹ̀sìn jù lọ mo á ronú kìíní yẹn pé ah, ó mọ̀ tó mo á gba library lọ ṣẹ́rí gbogbo tẹ́gbùkù máa sì tó tríìtì ẹ̀ bó ṣe kọ́ sí bọ́ọ̀dù yẹn ló ṣe kọ́ mo dẹ̀ jókòó tì níbo ni wọ́n ti ń apply kìíní wọ́n ń apply ní thermodynamics ní chemistry mo yẹ gba chemistry department chef lọ́nìí ẹ̀ mo wá rí ìwé kan tó ọmọ India akọ thermodynamics wọn á jókòó relation yẹn ó wá bàyẹ̀ ẹ̀jẹ̀ síbẹ̀ àṣé wọ́n ti fo steps wọ́n ti fo steps bọ̀bọ́ yẹn ló wá kọ gbogbo stẹ́ẹ̀pù yẹn ìwọ́dẹ̀ ní àṣẹ tíjà ó ti àzùn kó yé wọn ó yẹ kó ti mọ̀ ó ti fó stẹ́ẹ̀pù méjì mẹ́ta mo wá rí ẹ̀jẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ ó dùn níta is using the principle of law of indices péré lè principle tó ń fi solve problem yẹn o tí ẹ bá ti mọ̀ law of indices tá a kọ́ JSS yóò solve problem yẹn ó ní bí mo sọ lánàá ní program àwọn NAPIPE National Association of Proprietors of Arabic and Islamic Schools wọ́n ní ká sọ̀rọ̀ nípa teaching methods in Arabic and Islamic studies wọ́n dẹ̀ fún mi ní very short time I spent only for three minutes I will post it later inshallah ní jẹ́ tó bí ọ̀tún láti tó post it mo dẹ̀ ti kọ nǹkan tó pọ̀ ìmírò pé bí wọ́n fi ọ̀bù láti fún ọjọ́ wọn ni wẹ́ mo ní àkọ́kọ́ tí mo fẹ́ sọ ní pé kí ló fà á tí ẹ̀kọ́ èdè lárúbáwá fi ní ìfàsẹ́yìn ní orílẹ̀-èdè nàìjíríà mo nítorí pé àwọn tí wọ́n mọ̀ kí wọn ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe kọ́ àwọn èèyàn ní kí ó yẹn wọ́n kàn mọ̀ ní gbogbo nàìjíríà ni mo ń sọ jẹ́ ó tún wá burú ilẹ̀ yorùbá ẹlòmí ló wọ́n sọ any fear of contradiction láìsí ìbẹ̀rù àtakò i can say it anywhere mo ìgbà tẹ́mi fẹ́ mọ́ kọ́ àwọn èèyàn lédè lárúbáwá mo wá wá mo lọ sí kúrúmì market ọjà kúrúmì nkánò ibẹ̀ nílé tíà mo lọ wá ìwé textbooks on Arabic to teach beginners ní orí àwọn èdè mo rí ní alarabiyatul hadisa ti Nigeria wà gọ́nì bí ìfìrìkíyà New Arabic in Nigeria and West Africa ìjà tí wọ́n ti kọ láti 70 80 bẹ́ẹ̀ tó tún fi ẹni tó tún sún wọn ni àrùbíyà ti jẹ̀ dídà sí nàìjíríà èsì ni wọ́n ti kọ́ náà ní ẹ̀dìjàn níjọ́ ni wọ́n láwọn ṣe ní ẹ̀dìjàn wọ́n fẹ́ gbogbo astafla mọ́jẹ́ kí n sọ torí insinuation but federal government ló sponsor wọ́n wá ní book one to five ni wọ́n láwọn ti sọ di book one to six èbí ti àrò pé wọ́n tún kọ́ ní book two book one ẹ̀ wọ́n sọ di book two book two ẹ̀ wọ́n change sí book three book three ẹ̀ wọ́n change sí book four book four ẹ̀ wọ́n change sí book five group five ẹ̀ wọ́n lọ sọ di group six wọ́n ṣẹ̀ wá kọ ìkan sí ìwà tá a fẹ́ kọ ọmọ primary one ní alikini kan wúruwúru náà wọ́n rẹ̀ tí ó wọ́n lórí federal government wá sponsor gbogbo I have the six books lẹ́kùn tó wá rí ètò àwọn department àwọn faculty of education Ahmadu Bello University ti kọ ní 70s 80s mo rà náà wọ́n bẹ̀rẹ̀ mo ní Gbogbo àwọn pòfẹ́sọ̀ tí wọ́n gba pòfẹ́sọ̀ l'Arabic, PhD Arabic tí wọ́n mọ kí ó bí nǹkan mí. Ìwé tí wọ́n kọdà láti jẹ́ káwọn ló kùn mọ́mọ́, wọn ò lè rí kọ́ torí pé wọn ò kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń fi ń kọ́yàn. Àwọn gan ọ̀nà tí wọ́n gbà kọ́ wọn ọ̀nà líle kókó ní. Ọ̀nà yẹn náà ni wọ́n gbà kọ́yàn lè kéw. Wọ́n ní gbogbo àwọn tó mọ kéw lónìí, gbogbo àwọn tó mọ kéw lánàá àtòlù, they are genius. If they are not genius, they have high IQ. IQ wọ́n gbọ́dọ̀ high. Báwo lèyàn ṣe máa forin kọ́ náà wù? ẹni tí ò mọ lárúbáwá tẹ́lẹ̀ ẹsẹ̀ kọ kùrán tán wọ́n á ní kò mọ àyàtọ̀ nígbàlẹ̀ rọ́ọ̀dì dúró jùmọ̀lá tán wọ́n fẹ́ kọ́ ẹ ní passing analysis of a sentence grammatically lẹ́yìn tó ṣe parí kùrán wọ́n tún wá lọ lo poem láti kọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé poetry àwọn eh, language wọ́n máa ń lé lọ́nbẹ̀ máa ń lé so ẹ̀rí fáwọn tó lè mọ̀ ń gbà yẹn di a genius àwọn tó lè kíráàmù ní average student olófà àwọn gbogbo àpọ̀lọpọ̀ àwọn tó mọ kéwú lónìí kéré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa bàbá wa rán wa lọ lé kéwú kòbókò àti àtòrí lólé àwọn èèyàn lé kéwú torí báwọn àfáà yẹn ò ní education tí bá ní education àwọn èèyàn tí ò jẹ́ education ò mọ̀ tá à ń sọ wọn ò ní ẹ̀kọ́ bá ṣe ń kọ́yàn tí wọ́n bá ti kọ́ yín alif bá tà sà lẹ́ẹ̀kan ẹni tí ò bá lè tó alì tí rí bá pè yóò já lọ ní differentiated approach ọmọ kọ̀ọ̀kan ọmọ mi wà tẹ́ bá sọ lẹ́ẹ̀kan ó ti ha sórí ọmọ mi ẹ̀mẹ́tẹ̀ méjì ọmọ mi ẹ̀mẹ́je lẹ́sọ̀ kó tó lè ha sórí ó wá lọ fojú ẹ tó mú sórí lẹ́ẹ̀kan wà àwọn ìyókù yóò àmọ́ ọ̀nà wọn lọ́rẹ́ so tí ti jẹ́ yóò mọ̀ jìyà sáà ni torí pé wọn ò ní kà fún wọn lẹ́ẹ̀méje yóò wá kà lẹ́ẹ̀mẹ́ta àwọn tó máa mú lẹ́ẹ̀mẹ́ta nìkan ló mọ̀wé àwọn onímẹ́rin márùn-ún ò ní mọ̀ àbúyá wọn á lọ báwọn ọ̀rẹ́ wọn tí ó wá kà sí wọn lẹ́nu bí ẹ̀ẹ̀méje wọn ò dẹ̀lé bọ́ọ̀rẹ́ wọn torí kálukú ti lọ lé rẹ̀ yóò kú dọ̀la òbí yóò tún mọ ọmọ rẹ̀ lọ́pàá nìmọ́ dáadáa nímọ̀ ọlọ́dọ̀ àfà yóò nà ọmọ yóò wà mọ bẹ̀rù àfà kò lè mọ kí ó torí pé tó bá ti lọ lé kí ó ẹgbà tó fẹ́ ja létí kò ní ọmọ rò tí ó ti kú òní ẹyọ́ ní ohun ọmọ kí ọpọlọ ọ̀hún yìí ti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mọ̀ ìdádá ọpọlọ àwọn ọlọ́run òjìjà fún kí àwọn ọmọ kí àwọn pẹ́lẹ̀ tó wọ́n náà wọn àwọn àwọn ọmọ sorry for the digression but it's very important torí pé bá ṣe ń treat àwọn kìíní náà la máa máa yà sí mo ní ó affect Arabic education Nigeria no textbook ẹ lọ gbogbo textbook ń sìn ẹ ní rí bí wọ́n ti sọ̀rọ̀ ancestry fóònù john handland phone tá máa ń yí gbirigidi náà lẹ́rìí ẹ̀ ní rí ibi tí wọ́n ti sọ textbook arabic tó sọ̀rọ̀ ń pa internet kò sí táwọn professor yẹn kọ kò sí that is why ẹ̀tẹ̀ bára tó ṣe arabic jáde tí wọ́n bá fẹ́ mọ̀ sọ arabic yóò kọ wọn lẹ́nu because wọn ò mọ báwọn ṣe lè fi àwọn terminologies gbogbo àwọn tọ́sáìpì gbogbo tó wà lára wọn ò mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n kọrin wọ́n kọ bàbá ńlá orin torí pé yẹn náà ni wọ́n ti ń kọ́ bọ̀ literature to memorize poem ẹni kó wá mọ̀ ṣàlàyé gbogbo nǹkan wọ̀nyí tá fún English sọ táwà ní sọ ṣe English ní ọkọ̀ mi primary school ni mò ń sọ ń sìn we have been updated textbook tuntun jáde register tí wọ́n máa sọ kò sí ìdíké àfẹ́ta ti kọ́ nínú kí lórúkọ ẹ̀ nínú ìwé lárúbá kan book one and two báyìí alimantos kìíní kan tí ìsinmi kọ ọlọ́run àbí kìrátù rọ̀ṣídà síra ayé jọun ọlọ́run sànù wa ọ̀ lọ́tùrùkọ àdàjẹ́mbá kágbésẹ́gbẹ̀ kan ó ṣe pàtàkì ẹjọ́ ẹni tí mò ń sàlàyé tí mo já lọ bẹ̀ ó ṣe pàtàkì o bí anna ìtìbárò lè máa ń yù ṣàkù fi ì ìdánwò wà fún ẹni bá ń ṣe kọ́ àwọn ọmọ ní nǹkan ẹ̀ ń ṣèdánwò tó gbé ẹ̀ṣú ọ̀bọ̀yá wọn máa bí wọn mọ́ ẹ̀kàn béèrè tí wọn ní you understand yes ẹ̀yẹn wá wò ń gbẹ̀ ẹ̀sán ṣé gbogbo wọn ló gba 100 ṣé gbogbo wọn ló gba 90 many of them will fail nínú wọn làwọn lecturer tó yẹ kí wọ́n sack immediately níbi iṣẹ́ àti lecturer kí lecturer wọ class kó mọ sọ fún student pé nobody will score A in my course so definitely the lecturer is not there for you to understand it he is there in order to confuse you and many lecturers are still like that in gbabawa university ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n á ní their party àwọn tó yẹ kí ìjọba park báwo ni wàá ṣe wọ class tó ní kò sẹ́ni tí ó pass in bí so which means you are ready as a lecturer to confuse them many of them dem man confuse wa wọ́n máa be correct wọn ò ní kọ́ yín dáadáa wọ́n dàrú wọ́n ní i'm here to lecture i'm not a teacher i'm not in secondary school ọ̀lẹ kíláàsì mẹ́wàá yóò wá méjì péré ó dẹ̀ fẹ́ kẹ́ ní And the some of them still say, say it up to today. They are supposed to be sacked immediately because they are being employed to impart knowledge, not to confuse people. So come and sọ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn Muslim brother náà four fifty. Àwọn ọmọ yẹn ò ìwé jàre, ìwé wo ni wọ́n fẹ́ mọ̀, ó kọ́ wọn lọ́nà tí wọ́n fi mọ̀ ni. Kí ló dé tí gbogbo àwọn tí ó ìwé yẹn lọ lóògbé tí wọ́n á mọ̀ pàṣẹ? nígbà tí wọ́n dé ilé ìbò yẹn wọ́n serious yàtọ̀ ìrọ̀bìn facilities wà àwọn ọ̀gá yẹn náà ready 24/7 ẹjá gbé yẹn ju ilé jàre ọlọ́run ṣàánú wa torí náà àwọn tí a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nù sàárè tá a fẹ́ béèrè gbé ẹni tá a bá ń ṣe iyèméjì lórí ẹ̀ lámọ́ ṣe kí ni lámọ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ fa innahum ayé àṣìyè kìí ayé àfìdíkùn àwọn olódodo yẹn láyús alone à ní bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn azuhuru lizuhuri sídìkì ìmánihim bí jihadihim nítorí ìyànjú wọn ó fi rinlẹ̀ pé olódodo ni wọ́n fáàlì sàn ẹlẹ́kẹta amẹ́ṣùwádà ẹ̀rá ẹmẹ́jì agbàgbé àwọn ni àkọ́kọ́ ànábí ọlọ́run àwọn ẹni kejì ní àwọn olódodo ẹlẹ́ẹ̀kẹta làwọn ṣùwádà fi àwọn tá a pa sójú ọ̀nà ọlọ́run fa innahum la yusalu àwọn ọmọ ìyá ní béèrè ọ̀rọ̀ lọ wọn sídìkì ìmọ̀ ní ibi ẹ̀jẹ̀ wọn ni fa ta'ala ọlọ́run bá إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون و... ويقتلون سورة التوبة سورة 9 آية 11 ẹ̀bẹ̀wò ẹ̀bẹ̀lìwò سورة التوبة سورة 9 آية 11 سورة 9 آية 11 ẹ ti rí ẹṣọ́ very good ìyá mo fẹ́ bí oúnjẹ tí ìyá ìbá ti rí láti dáhùn you don see am àbí you no dey check am you don see am very good madam you don see am no be him dey check eh na him dey check okay make you check am you see am go go go continue eh. make we wait more for ajia So ajia wan young am for Korokoro. I'm sorry, you, oh. you don't see I'm ajia You're about, if my, say I ask everyone, say, I don't see him, everyone say, we don't see him, but this one never see him. jẹ́rí láàrín ogun èèyàn mú kàn bẹ́rẹ̀ tẹ́ já kiri ẹni àti rí àtẹ́jà ayé òjì rí ṣúra 9 àyà kìí ṣe àyà 11 gan àyà 111 ṣúra 9 àyà 111 ọlọ́run iná lọ àṣìtárọ̀ láì sí ọlọ́run ọba ti rà mínà lè mọ̀ mìíràn lọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́run ti ra ẹ̀mí wọn wá àmúlá wà àlàhù àti àwọn dúkìá wọn kí lọ́wọ́ rà lọ́wọ́ mùmìnì nǹkan mélòó ló rà lọ́wọ́ wọn pẹ̀lú àyà ìgbé tí mo bá dé yìí nǹkan mélòó ni ọlọ́run rà lọ́wọ́ àwọn mùmìnì òfihàn pé kò yé wa ní ìbéèrè tó rà gangan mélòó ni tó rà méjì kí lalákọ̀ọ́kọ́

ṣàwé tàbá fẹ́ tajà ń sìn àgbà nǹkan kan lọ́wọ́ ẹni tá a tajà fún kí làmọ́ gbà owó ọlọ́run wá ní ọjà tó ń rà lọ́wọ́ yín tẹ́yìn fún òun ní ẹ̀mí yín àti dúkìá yín kí wá lówó kí ni ọ̀yìn tó wó fún yín tó ń fi ra àlèjàn náà ó ní òye ọ̀pọ̀lọpọ̀ àdíọ́ta tí ń kírun yín náà ní ká jẹun láàárọ̀ ká mọ̀ rí tọ̀sán jẹ ọlọ́run ò fi ká jẹun láàárọ̀ ká rí jẹ lọ́sàn àtàlẹ́ kìí ṣòun lówó ọ̀yà tó fẹ́ san fún pàǹsìn o kí ló kí ni tó fẹ́ fún wa àlìjẹ́ náà tó bá jẹ́ wípé kárí jẹ kárí mu kárí ná kárí lò nírọ̀rùn ó ní ìtọ́lọ̀ ń fi ra ẹ̀mí àti dúkìá wa ni kèfèrí ò ní lówó láyé o ṣó ti sọ sallallahu alaihi wa alihi wa sallam tó bá jẹ́ pé ayé yìí ó ní ẹ̀san mo fẹ́ rántí náà ṣùgbá dìsì yẹn ṣe wá gan ló jẹ́ kí n ra mọ́ sọ́yàn kí èmọ́ lọ purọ́ mánà bí o nǹkan tá a ṣe fọ́lọ̀un kètèrí ò ní rí gẹ omi kan mu a sip of water kò ní rí mu láyé if this word is the reward for our being believers, then the unbelievers will not get a seat. Ẹ̀rí tí wà nù Súrọ́tù Tọ́bà yẹn tàbí Àrọ́f, níbi tó Àrọ́f, Súrọ́tù Àrọ́f, Súra 7, níbi tí àwọn ọmọ iná tí wọ́n ń wo ọmọ àlìjẹ́nà tí wọ́n wá ń sọ táwọn ọmọ àlìjẹ́nà wá ń bèèrè lọ́wọ́ yí pé ṣé àwa ti ṣalábàápàdé nǹkan tọ́lọ́run ọba ṣe ládéhùn fún wa nínú àlìjẹ́nà pé òdodo ni ẹ̀yin ń kọ́ sẹ́yìn náà ti ṣe alábàápà díẹ̀ ṣúra 7 aro, àárọ̀ ṣúrọ́tù àárọ̀ ṣúra 7 wọ́n wá dáfẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ń tọrọ wípé ẹjọ́ ẹ fún wa nínú omi àlùjànnà mu èkíkan rẹ̀ ẹ̀kan sí àwọn láhán kí làwọn ọmọ àlùjànnà sọ wọ́n ní a ṣe òun ní a ti ṣe léèwọ̀ fún ni fún gbogbo kèfèrí wọn ò fún wọn ní wọn ò fún wọn ní kékeré kan wọn ò fún wọn mú aya 44 sura 7 aya 44 suratul A'raf ọlọ́run ni wà náà dá asáàbùlì jannati asáàbàn náà rí àwọn ìjọ àlìjẹ́mà yóò fi àwọn ìjọ iná ọmọ àlìjẹ́mà ó fi ọmọ iná níjọ́ gbèlè nígbà tó kálukú ti bọ́ sí inú àlùjànnà àwọn ìdí ìwọ̀nà wọ̀nà ọlọ́mọdé àwọ̀nà a ń kọ́ bí wà jáde náà máa wà ádà náà ọgbọ̀nà hakan pé dájúdájú àwa bá ohun tí olúwa wá bá wa ṣe àdéhùn rẹ̀ ní òtítọ́ àwọn ti rí pó dodo ní o fàhálà wà já tó máa wá ádà rọ́pùpù hakan hmm? wọn ǹjẹ́ ẹ̀yìn bá ohun tí olúwa yín bá yín ṣe àdéhùn rẹ̀ ní òtítọ́ bí ìtọ́lọ̀ṣẹ́ àdéhùn kí láàdéhùn tọ́lọ̀ṣẹ́ fáwọn kékeré ìyà lórí bẹ́ẹ̀ kọlù náà àwọn ọmọ náà láàrin àwọn méjèèjì yóò wá pé ìpè àńlá àyẹ̀tò lọ ìhàlẹ̀ gọ́ọ̀lì mi wípé ibi dandan ọlọ́run yẹn gbé jìnà síkẹ̀ ọlọ́run kó máa bá kí ni kó máa bá àwọn alábòsí àwọn ọmọ náà ń bọ̀ títí tó sọ pé ẹjá wo àyà títì àyà 7 sáàdúgbọ́ 44 yẹn ẹjẹ́ra òfìsì ọlọ́run ní wà náà àṣàbù náà tí ọ̀pọ̀ màlìjánà ló pè wọ́n yìí tàbí ọmọ náà wà pé àwọn màlìjánà náà padà náà àwọn èrò náà àsáàbà ìjánu wọ́n wà pé ìrònú àlìjẹ́nà tẹ̀bá àwọn àlìjẹ́nà bẹ̀rẹ̀ pé ìsábà sọ fún wa nípa ìbẹ̀rẹ̀ àwájúlé tí yí kọ́ nípa ìyàwó láwọn rí ìgbéjìnà sí ìjọ ọlọ́run Àfíìdú àléìnà mínà lè máa ìhàwó mímá rọ́sàkọ̀kú mú lọ wà ẹ fún wa ní omi díẹ̀ tàbí nínú tí olúwa palẹ́sẹ̀ fún yín nínú àjẹ́ náà ọmọ náà fẹ́ jẹ fáwọn díẹ̀ náà ni ẹ fún wọn mú bẹ̀ kọlu àwọn àjẹ́ náà wà dá iná lọ́ha harrọ̀mà hùmá alẹ́lẹ̀ kàfìrí wọn ni dájúdájú ọlọ́run ti ṣe méjèèjì ní èèwọ̀ fún àwọn aláìgbàgbọ́ èsì táwọn máa jẹ́ náà fọ́ nígbà ah, rárá o ọlọ́run ti ṣe méjèèjì omi àlìjẹ́nà àtàwọn nǹkan tọ́lọ̀ ń pèsè sí àlìjẹ́nà ó ṣe léwọ̀ fáwọn aláìgbàgbọ́ tó wà náà so tó bá pé ayé yìí ó ní ẹ̀san fáàṣẹ Islam ni ṣe àrí pé wọ́n ṣe léwọ̀ fún wọn nígbà kan ti wọ náà tán ìbá jẹ́ fáwọn kèfèrí wọn ò ní rí gẹ́ kankan ìyẹn ló bá fẹ́ o yan yóò ṣe tìláwà lọ́sàn ó hùwà rí yóò tún já lágbàrú fún tàbí ó jẹ́ gateman tàbí kó jẹ́ ọdẹ tàbí kó jẹ́ worker ní abẹ́ kèfèrí pàálìpàálì tó yẹ kèfèrí tí ò ti ẹgbà kọ́lọ̀ ń wà yóò sọ wọn kèfèrí ṣe sọ Wàlékún sàlám tó lọ́wọ́ kàjọ. Kẹ́bà wọn kẹfẹ̀ rí náà ṣe sọ́nu Jísù àmọ́ náà. Wípé, ìdàkàrọ̀tà ń kọ́ sírọ̀. Tó bá yẹ pé lódodo lọ́lọ́run ó gbé àwọn dìde. Iṣẹ́ kọ́kọ́ sọ ní pé àìdà kúnnà ìdọ́ ọmọ nàkìrọ̀. Ṣé nígbà táwọn ti di egungun tó ti kù ẹ̀hẹ́, egungun tó ti jẹ́ra láwọn nfe dide ni wọ́n tún wá dára náà tí ìkà tó bá lọ orí bẹ̀ fáwọn ó dìde jẹ́ ọ̀gbẹ́ǹde kárọ̀tán kọ̀ọ̀sìrọ̀ ìgbédìde tó fò ní ó jẹ́ fáwọn àwọn tó sọ tó bá lọ orí bẹ̀ òfò làwọn ó ṣe jọ náà ọlọ́wà ni yóò rí bẹ́ẹ̀ fa iná mẹ́híyà sájírọ̀ tó ń wá hídà tó ń fa ìdáhùn bí zọ́ọ̀hírọ̀ hal àtàkà àbí ìsùnmùsálọ̀ yóò rí bẹ́ẹ̀ igbe kan náà láti ń jọ́nà ẹ̀dìdé gbogbo yóò sì dìde ẹ̀kọ̀ bára yín ní gbangba àdájọ́ ni ṣẹgbà àwọn ẹlẹ́bọ̀ kan sọ pé òfò làwọn òṣè tó bá rí bẹ́ẹ̀ ló kọ̀nà tí ò sí wọn kò gbàwẹ̀ kò ṣe gan ajá ní jẹ ẹlẹ́dẹ̀ ní jẹ èèyàn ní pa tí fi ń rúbọ oògùn tó ká tó fi sọ́wọ́ ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi rẹ́ kóńdè tó gbé sọ́rùn nínú ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n rẹ́ sí ọ̀pá tó lòun náà sí àwọn kan tí wọ́n fi ń ṣubú aláboyún ni wọ́n ti bọnú ẹ̀ tó kú wọ́n sin pẹ̀lú ẹ̀ fún bí ọ̀sẹ̀ ọjọ́ ọjọ́ oṣù méje bí gínéwó ní wọ́n ṣẹ̀ lọ hù padà ọ̀pá yẹn ló mú kiri májẹ̀mú tí àjànú fún ni ẹ tó bá nà sí yẹn jẹ́ rẹ̀ ó gbẹ lóòrò ni òun náà ẹ wo nǹkan tó ń ṣe ẹgbùn mo ti sọ bí àbá àti tó ń ṣàlàyé ẹ tó bá fẹ́ ní gbètùgbètù tí ẹ̀ bá ti sì kíní yẹn sẹ́nu gbogbo tó bá sọ lẹ́ni yóò máa ṣe pé ó lè jẹ́ pa sóríta ahọ́n rẹ̀ ló lọ gé tó bá tó gé ahọ́n olè jẹ́ ń pa ó wà láà inú ẹ̀ ló kọ àtàrí tó ní àtàwọn èròjà mi èmi mọ́ wùlẹ̀ sọ fún mi mo ní ti tó mi gbọ́ a lè sọ ti dé náà lọ sí náà ti bàbá dé kàn fi sẹ́nu ni ó yẹ àlọ́rámilámi èyàn lè pa bí kí ní ìjọ yẹ kéèmù náà lọ́dọ́ kí ní ìwò so ilẹ̀ èyàn bí ìgbà náà kàlì níjọ́ tí wàhálà bá dé dàbí ìgbà kan fún tàtà wọn kọ́ọ̀tù dé mo kàn rántí pé ah kí ní kan ní ní kó mọ́ kéèyàn mọ́ gbọ́ pé I think that one is that. Oh so inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahum al-janna yuqatiluna fi sabilillah wọ́n ń jagun wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run tí àwọn bá ń jagun kí ló lọ ṣe lójú ogun Nàìjíríà mi wọ́n lọ kojú àwọn bandits kí làwọn Nàìjíríà mi lọ ṣe ń bẹ̀ mo fẹ́ béèrè wọ́n ní Nàìjíríà mi lọ bá wọn wọ́n lọ bá àwọn bandits kí ni wọ́n lọ ṣe kí Nàìjíríà mi lọ ṣe ó lọ pa wọ́n kí là máa ń dì sí fẹ́ lọ́kọ̀ọ́jú nàìjíríà mí náà máa ṣe wọ́n wá pa wọn wọ́n bá ní orílẹ̀-èdè méjì ń jà Russia àti Ukraine jagun kí ni Russia ń ṣe ní Ukraine ń pa wọn kí ni Ukraine náà ń ṣe ń pa wọn jẹ́ ìhónú that is protest ṣùgbọ́n wọ́ kílì ní jẹ́bẹ̀ tí ẹ̀bá ti gbọ́ kí wọ́ ìyàn fatí ni wọ́n bọ̀ wá jagun bí lọ́la ìsìn ní kò tètè lọ ogúndébòde àtìrò mẹ́ẹ̀sẹ̀ kó lé ó parí ó jádánù nítorí pé wọ́n bọ̀ wá pààyàn ní jogun lọ́lọ́n fi ní yòkọ́ tìlú náà fi sẹ̀bílẹ̀ bó lẹ́ pé kọ́ tàlà nínú sọ́rùfù èèyàn àtẹnìkan jọ ń jà ní kò túmọ̀ sí pé èèyàn ń pa wọ́n ẹgbọ́bọ́lọ̀ ṣe lò yóò kọ́ tìlún wàyókù tàlún ṣùgbọ́n àwọn ń ṣe kí ni àwọn ní ń pààyàn wọ́n ń pa mùsùlùmí lójú ogun àwọn oníbàlágọ̀ ló tún lè ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa lè fẹ́ ọbẹ̀ yóò kọ́ tìlún wàyókù tàlún to show wípé èèmọ̀ àwọn mùsùlùmí láti lọ jagun yàtọ̀ sí fáwọn fẹ́ lọ pààyàn pàṣẹ wọ́n lọ bá wọn jà ṣùgbọ́n ó lè yọ pípa but their India is not to kill them per se ní ìlà ìkẹlìmọ́tìlá ìyá lẹ́ọ̀lìyà àwọn olùsàkúnà kẹlìmọ́tìláhì ìyá lẹ́ọ̀lìyà àwọn ìlà ìkẹlìmọ́tìlá alẹ́ ní àbùkù ìbáwọn lọ fún ìlú a máa sọ yẹn nù tẹ̀síìrì inṣàlá ọlọ́run ó pa mùmíní lójú ogun tí wọ́n bá ti wá pa àwọn èèyàn kí ni wọ́n dà yẹn ṣẹ̀ìdí kí lọ́lọ́run ló fi ra ẹ̀mí yẹn dúkìá àwọn tí wọ́n bàjẹ́ kí lọ́lọ́run ló fi sánlẹ̀kùn àjẹ́nà ọlọ́ ni wala tahzabanna alladhina kutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun sura 3 suratu Ali Ali Imran aya 169 sura 3 aya 169 ọlọ́ni wà látàṣàbánà ẹ má ṣe máa rò wípé alẹ́dínà kutilu àwọn tí wọ́n pa fi sabilillah sójú ọ̀nà ọlọ́run àwọn mùsùlùmí tó lójú ogun jihad tí wọ́n pa wọ́n yẹn àmúwátá ẹ má pè wọ́n lókú o ẹ má rò pé òkú ni wọ́n ọlọ́ni rárá o bá àhàyá ń alàyè ni wọ́n mọ́fàkídà yóò bá ti ẹ̀tù kó fẹ́ lọ pé o yá àfáàyè ojú ogun ló kú sí ọlọ́run ní àyà àlàyé ni wọ́n kí n pé ìṣòro tó lè kó tó ti wọ́n lọ kó lè bá a sọ fọ́lọ̀ ebi ń pa àwọn ìyàwó àtọmọ tó fi ilẹ̀ sáyé o dákun bá mi fọ́lọ̀ kádìrì kádìrì inú kùránì wọn láláyè ní nítorí náà ò ń gbọ́ o àwọn ìyàwó àtọmọ rẹ̀ ń jìyà o ìyàwó rẹ̀ kò àwọn brọ́dà tó fi sáyé àwọn òdá àwọn òfẹ́ o gbogbo wọn ni ń sá wọn láwọn ò lè kó wàhálà wọn sọ́run o gbogbo àwọn ọmọ tó fílẹ̀ kábírì gbogbo àwọn ọmọ yẹn lè bí ń pa mí ìsìn tí rìn kí o àwọn brọ́dà òun ò mójútó wọn o torí tí wọ́n ló sì fi kú sójú ogun a mọ̀ pé torí tọ́lọ̀ ni àmáwọn náà ló dáàbò bo kábírì bá a sọ fọ́lọ́n kó fún ẹ lóúnjẹ kò wọlé òun ìṣẹ̀lẹ̀ Islam kílẹ̀ rí ọ̀rọ̀ tó tẹ̀lé ìndàrọ̀ bí i alààyè ni wọ́n lọ́dọ̀ olúwa wọn lọ́dọ̀ àwọn gọ́ọ̀rùn ni wọ́n yurzakun táà fún wọn jẹ táà fún wọn mu they are being provided for wàkọ́lá nàbí yúká fàbí bárikọ́ ti síyú fi alàrọ́ fi ìfitna àti sọ̀yẹ́ ó tó ìdà tó kọjá lórí rẹ̀ yẹ ti tó nídánwò fún wàíza káàna lè mọ̀rọ̀ bí ìdàmẹ́ta gómìnà fitan lè zuúrí sídìkì ìfàhádà lẹ́bí kútìlà fi ma'arọ́kà ti mislahu أو أولى منه لأنه بدل وعرض ركبته لعدو الله إلى لكلمة الله وانتصار لدينه وهذا من أكبر أدلة على صدق إيمانه tó bá di ìjókòó sí ń bọ̀ insha Allah lọ́sẹ̀ tí bá mọ̀ tẹ̀síwájú lórí ilé so àwọn mélòó ni wọ́n ti kà fún wa pé wọn ò ní fìtínà sàárè òní dọ́dọ̀ wọn tálẹ́ ní àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run tálẹ́ni kejì àwọn olódodo tálẹ́ni kẹta àwọn tó kúkú iṣẹ́ yìí dí wọ́n padà ju áyà tó tò wọ́n tẹ̀lera wọn bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàánú wa èwo làwa lè jẹ́ ń bẹ̀ à lè jánà bí o ìgbàwó lásán alìhùsùl alìmọ̀bìlá ọmọlẹ́ká ti wá kùtù bí wá rùsùlì òsùlù àrọ́ọ̀bì ìpìlẹ̀ mínú sùlì lè mọ́n nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ jẹ́ rántí al-iman bí kí ni bí rúsùl bil anbiya wa rúsùl nígbàgbọ́ nínú bíbẹ àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ lásọ fún ẹgbẹ́ wọn èèyàn náà sí làádà náà bí ò bá lọ́nu aliwa ò lè dòjíṣẹ́ Ọlọ́run pẹ́lẹ́pẹ́ ẹni tí mo sọ kó sọ pé àwọn kankan wà tánà bí ó mọ̀ ní Kùránì tó mọ̀ òun náà ló sọ ó ní rọ̀súlù èṣò jíṣẹ́ ó ní torí kó jíṣẹ́ ọlọ́ọ̀lù ma ní kí wá ní Yorùbá ìrìnlẹ̀ Yorùbá wa wá sí ìwájú òun àwọn tí wọ́n fẹ́ òun wọ́n tẹ̀lé ní o ó fẹ́ gbédè ju àwọn tàná lọ tó ẹ pé ọ̀rọ̀ àkídà ni kó ṣàlàyé àwọn bàbá wa jẹ́ wọ́n fún ànábì àmìyá jẹ́ wọ́n fún wọn Yorùbá kan kí ni Yorùbá ànábì ànábì yìí tí yóò bẹ́ àwọn bàbá wa ò tú sí nǹkan kan jù ànábì náà lọ torí pé wọn ò rí nǹkan kan ní èdè Yorùbá tó lè bá mú ṣùgbọ́n àrọ̀súùlù yẹn wọ́n rí pé òjíṣẹ́ ni mo wà máa sọ fáwọn òjíṣẹ́ jíṣẹ́ Ọlọ́run àfi ká máa ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin òjíṣẹ́ yẹn àti prophet báwọn christian tú àwọn òjíṣẹ́ Ọlọ́run irú wọn ni àwọn ni òpùrọ́ tí ó gbà lólódodo tí ó lóhun jíṣẹ́ ọlọ́run káàkiri irú àwọn tí wọ́n kọ̀ tí wọ́n fọ irun orí wọn tí wọ́n gẹ tí wọ́n orí ń kún táṣọ ń fà ìyá kí ni Yorùbá kí ni Yorùbá sọ ń pa ẹ̀ ìyá irun orí ń kún aṣọ ń fà ìyá èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ <laughs> irun orí ń kún aṣọ ṣe kí ni ń fà ìyá èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ tẹ́ bá ti rẹ́ nìkan tó ṣe irun jààtì sọ́lọ̀ ló ṣe irun yẹn jààtì òun ni kò fomi fọ́ téèyàn bá sì ti bomi sírun kí ni ó ṣẹlẹ̀ tí yóò máa ran tírun bá ti ran ni wọ́n pè ní dàda wọ́n ní òjíṣẹ́ ọlọ́run torí pé wọ́n wà lọ mú àwòrán samson tí wọ́n yà ní wíṣẹ́ ìbáyé ní jésù ṣe wọ́n yàwòrán sínú bíbélì wọ́n ní samson irun orí rẹ̀ takókó lágbá rẹ̀ tí ó ní àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n gbọ́dọ̀ takókó so àwọn òjíṣẹ́ ọlọ́run gbé wá sí lára ẹdínwó rẹ̀ rán olóòórùn ni o ẹjí ò fomi sórí látọdún méje sẹ́yìn kò bu omi sórí àwọn obìnrin gan tẹ́ ń dirun ṣe bẹ́ẹ̀ mọ́ fọrún so olóòórùn ni odidi ọdún méje ni ò ti bumi sórí o tó fi rùn rẹ̀ yẹn lẹ̀ irun yẹn tó ara ìgbé irun wèrè yóò ràn yóò tó wá máa pọ́n tiẹ̀ náà fi ń pọ́n ṣàn án òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ èṣù ni tí wọ́n bá ti rí jẹ́ èèyàn sára fún iṣẹ́ èṣù ló fẹ́ wá jẹ́ irùngbọ̀n náà yóò fílẹ̀ gbogbo ó wà á rán mọ́ra wọn ló fi wà nínú súnà pa àyà arùngbọ̀n àá sì gérun àtúmọ̀ fárun nínú súnà ni ó fẹ́ ipá àgbọ̀dọ̀ fárí apá kan dápá kan sí kádóṣù kò bá ṣẹ̀rí àwọn yóò ní Ṣàngó tàbí bí àwọn arí Krishna ọlọ́run sọ àná wa so àwọn ṣùwádà àwọn lè àwọn kẹta ẹni kejì àwọn olódodo ápùn sàlàyé díẹ̀ sí nípa àwọn olódodo ìyẹn ní jókòó tó ń bọ̀ àwọn kẹta ní kí ni aṣùwádà àti jagun sójú ọ̀nà ọlọ́run èyí tí bàbá sọ bí àlèmọ̀rọ̀ bitun á sọ̀rọ̀ wọn ẹ̀yìn fẹ́ ṣe Islamic studies gbé mi master's level tàbí first degree tí àwọn lecturer ìbá sọ débẹ̀ à ń pa nǹkan ní àlèmọ̀rọ̀ bitun or àlèmọ̀rọ̀ bitun ní West Africa history Islamic history wọ́n máa tó wọn ní alìmọ̀rọ̀ ìtù ìwọ̀sẹ̀ mọ̀rọ̀ yẹn ní lè gbé mọ̀rá àmọ̀rá bí tí àwọn kan nígbà yẹn nígbà jihad ní West Africa from Senegal Mali even right from Algeria wá láti after Sahara desert yẹn ní ok wá sí West Africa ń bì àmọ̀rọ̀ bí tù àwọn tí wọ́n jà sí sójú ọ̀dọ̀ lọ́nà àmàwò nínú àwọn tí wọ́n mú ẹ̀sìn wá ní àtàwọn mọ̀tàjáwò ìlónìí yáó lára wọn tí káàkiri jẹun bí àwọn tó wá ra obì ní káàkiri tí wọ́n kó àwọ wá ìgbà tí wọ́n padà wọ́n ra obì lọ wọ́n kó àwọ wá àtẹ̀pà ìgbà tí wọ́n tún pa tán bí wọ́n tún kó padà wọ́n tà lọ wọn ṣùgbọ́n tápà ni wọ́n wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá rí pé àwọn eléyìí kírun ẹnìkan wá rí pé ń kírun ní òun náà fẹ́ máa ṣe bó ṣe ń ṣe tó pápá yẹn gbà mí ó máa ń lo oṣù mẹ́ta kó tó lọ wọn ni kó máa kọ́ ọmọ lẹ́sìn kì í ti ṣàfáàlù wọn tó gbà tó wá ń kọ́ ọmọ lẹ́kéw kéw tó ń gbọ́ ọmọ dáadáa àléfù àléfù bá bá ọmọ ta ta jẹ mọ jẹ akàkó pàà pàà kó kókó parapara ara tó fa kò gbókò ó fúnra ẹ̀yìn ṣùgbọ́n bà tó dé bí onìkan rẹ̀ lápọ̀ sí mùsùlùmí àfáànù tó bá ti wá kọmọ wá ní àléfì bá ta sájí ní àkàmì mami ìrúwà dálé sálẹ̀ rásìnrá nínú ìrúwà títí tó fi dé ìgbẹ̀mí àràkíní kan àràkínígbà kó fi kankan mọ́ yóò àkàlẹ́wù tó ní wá sọ́rẹ́ lókè níjá rẹ̀wálẹ̀ lórí níjá ní olóògbọ́ yóò bá dáadáa bó dámù èdè tápà èdè fúlàní níbi

kí ní jẹ́ kàrí mú kí ní jẹ́ mèrò wá àyín bà kó òfin kí ní bà kó òfin lédè Yorùbá ẹ́ àyín bà kó òfin kámú lásà kí ní jẹ́ lásà kí ní kámú ní àrá nú àrá wo àbùbá a ò yẹ kí ní bùbá tó tẹ̀lé ó lè mọ̀ tún mẹ́ èdè ní wọn ní ń sọ wo àbùbá làmàlébù kámúlásà hamzati kọ́ ni kámúlásà ni kámúlásà kí ni yá ọ̀yọ́ ara yọ ara kí ni ara tó tẹ̀lé so àwọn bàbá tó kẹ́ ń jọ ìfà àti wọ́n ṣiṣẹ́ owó jìyà náà ọkọ́lọ̀ bá ní sanwọ́ lẹ́sàn dáadáa o tí wọ́n bá lọ lẹ tápà lọ kéwú kọ̀kọ́ kọ́ èdè tápà kí wọ́n tó lè kéwú wọ́n tún máa ń ṣòwò torí pé wọ́n fẹ́ jẹun wọ́n tún máa ń sin àfà tájẹ́lẹ̀ fúlàní wọn lọ wọ́n tún kọ́kọ́ èdè wọn díẹ̀ àwọn náà máa ṣiṣẹ́ tara wọn wọ́n tún máa ṣiṣẹ́ sin àfà tán tó wá kí ó fún lẹ́fàádọ́ ní pé ìmáàmù àwọn àfà kan ní ìtumọ̀ kí ó ní àkéhewú òhewú lórí ẹ̀kọ́ yẹn so that's why lóní ọgbọ̀n ọdún ní òbí lọ tó bá wá dé ó ti dàáfà ṣùgbọ́n kí ló mú bọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ genius jẹ́ mo ṣe sọ yẹn ní ẹgbà tí wọ́n sọ̀rọ̀ kọ̀ríkúlọ̀ àti jẹ́ ẹ̀rì pé yóò mú àwọn kí òyìn ọlọ́run ṣàánú wa hada wallahu ta'ala a'lamu wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa salama taslima kathira kathira tí ń sọ ilé àwọn mọ̀mọ́ mú 500 naira ìwá wọ́n dẹ̀ wá bá mi nígbà ni wọ́n bá mi pé àwọn fi dúpẹ́ pé ọmọ àwọn tí wọ́n ṣe ìwé láwà ní rẹ̀ ní òjò yẹn missional abdul afa sa'idi yaku sáyidi èsì sa'idi sáyidi yaku tí wọ́n láwọn fi dúpẹ́ tẹ wọ́n ní àwọn dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ wá síbi ìwé láwà ní àfà sáyidi yaku bò pé ọlọ́run ọba yóò jẹ́ kí ọlọ́run ọba ó bá ní lọ́ra imam lórí dáadáa ọlọ́run ọba ní kọ mọ́ ṣe ọlọ́ọ̀bá yóò sì fi àlùbáríkà tó pọ̀ sí wọ́n ní àmọ̀ rírí bára wa ṣe o wọ́n ní àwa náà àwọn ọmọ wa náà òde ibi gíga o ìsàlẹ̀ ló fún òkè fẹ́ ìsàlẹ̀ ló fún òkè ṣe kí ni òkè fẹ́ kò sì tó yàtọ̀ tí wò bá jẹ ìmáàmù níbí ó lè jẹ mọ́mù ń bò mí ó fẹ́ ẹlẹ́fún dépò tí mọ́mù ó tún lóun fẹ́ rí ẹ ìwọ́n lọ jẹ dàrẹ́kọ̀ọ́ ní federal ministry wọ́n ni director director of clinical service ìmáàmù yẹn gangan ó travel wá bẹ́ẹ̀ kó ń fẹ́ rí ọ a ní program báyìí ní mosque wa a fẹ́ràn lọ́wọ́ yín níjọ́ tí wọ́n sì fi jẹ mọ́mù ìpè ló ṣẹ́ fún torí pé òrí mọ́mù jẹ ìmáàmù gan tún wá bọ̀ ìwọ́bẹ̀ lọ́n fi ọlọ́run fóònù náà nípò tó dáa wọ́n di director federal clinic kan tàbí kó di PS federal permanent secretary federal government of state lọ di prof ní yunifásitì kò dẹ̀wà renowned ìmọ̀wọ́ ló ń fẹ́ rí di vc yóò sọ ń bá àwọn ọmọ wa kan ẹ wọ́n wá admission bí kíní kan dẹ abẹ́kẹ́ wá sí prógámù wa kan ìmọ̀mù tó sọ pé o fẹ́ jẹ tó jẹun ó dẹni tí mọ̀mù wá so àyè pọ̀ àìláròjinlẹ̀ ní kí ọmọ bínú ẹnìkan kó jẹ you can in a position imam will be looking for you a president of a country máa wá àwọn èèyàn issues bí yóò lù wá lọ this issue please i want you to do this this this this this this and okay sir your wish i'm going to do this this this a tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so ọlọ́run kó ràn wá lọ́wọ́ so ẹ má jẹ́ ká máa ronú pé ẹnìkan dépò kan àwọn òdébẹ̀ bí ẹni pé pò ti tán láyé ipò ló tán tọ́lọ̀ bá kó owó lé ọlọ́wọ́ ìmọ̀mù ó wàá sùn kò ní rí ọgbó didi ijọ́ mẹ́ta fóònù pé ìmọ̀mù ẹ bínú o lọ bìkan màá dúró dè mí tẹ bá dé máa lọ lẹ́fẹ̀ẹ́ nípa náà don't worry i will stay. ìmọ̀mù sọ fún pé àmì yóò sọ fún mi kí ó máa lọ kí lẹ́fẹ́ kí n máa ṣe yóò aṣọ tó òun ti gbọ́ yóò kàn torí máa lọ fún ẹgbẹ́ kí ní kẹ máa lọ no i want to see you personally i want your assurance that you are going to come I okay, by the grace of God, I'm working for protocol officer. Please put it in my schedule. No other schedule. No, Mom, you're ṣe wà hmm, alhamdulillah you are. So ni wọ́n mọ̀ pé tó bá so ń tọ́ra jì ló kò wá. Àwọn tí ó tẹ̀lé ọkùn tẹ́ tí ó donate less than a million. Nígbà tó bá kó èèyàn méje sẹ́yìn tí kọ̀ọ̀kan tí ò fẹ́ tó dín ló less than a million, seven million. Ìwọ náà fi ten million lẹ̀, kó four hundred million lẹ̀, depending the level téèyàn bá wà o donate two hundred and fifty million ẹnìkan tẹ̀lé ọ ten million thirty million fifty million ọdẹ iṣẹ́ tí wọ́n fẹ́ẹ́ ṣe wọ́n ní owó ti pé ó tún ti lé làǹkọ́ ni bó bá sì ilé àwa ò ní kọ́ látọwọ́ yìí project ẹ̀fẹ́ ṣe owó pé ó tún ṣe kíni ó ti lé lọ́dọ̀ ẹnìkan ó rí láàárọ̀ ọjọ́ kejì mọ́mù ó pàdúrà ránṣẹ́ sí ọ lórí WhatsApp yóò fi ránṣẹ́ sí ọ lórí SMS yóò tún wá sí ọ yóò tún ṣàdúrà títí ọlọ́run ṣàánú wa subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk omi ẹjọ́ wà sí ni òrùfà wà tá a mọ́ ń rò pé ipò tán ipò tán o almin su'al débèrè kan àti méjì wà number one number two ó ti yá number one kí ni ìbéèrè ní Thank you. Yes. Yes. Ọjọ́ hmm ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ ìlú dàgbà wọ́n mẹ́ta láti sí ilé òṣèlú ọkọ́ ní ó mú ìṣẹ́ lọ́run bọ́ọ̀ ló ṣe mú ìṣẹ́ lọ́run ṣó fọ́ọ̀sì ẹni ó di ọwọ́ ọkọ̀ yẹn sọ́yìn ó dàbí ọ̀rọ̀ àwọn mẹ̀lìkíyà nínú ìdájọ́ zìnà nípa apá kan náà àfà ní ọkùnrin bí wọ́n jẹ nípa ṣe zìnà pé wọn ò ní dájọ́ kó ṣe ìsìná wọ́n bá nínú àwọn àwọn mọ̀lìkíyà ní rárá wọn ò lè mọ́kùnrin kò ṣe jẹ nípa ṣe ìsìná ìwọ́ ọ̀nà ṣe fẹ́ rí jẹ nípa ṣe ìsìná sí ẹni tára rẹ̀ òdìdé lè rí obìnrin súnmọ́ a jẹ́ pé ó wù òun náà lára rẹ̀ fi dìde wọn ò lè jẹ́ ń pa nǹkan tí ó wù yán sí apákanáà àwọn onífíkì sọ bẹ́ẹ̀ tó irú mo sọ̀rọ̀ yẹn lórí ọkùnrin tó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti yẹ tó wá padà súnmọ́ obìnrin yẹn tóbìnrin yẹn wá lóyún ìgbà tó wá bímọ ní òun kọ òun ní kó máa lọ torí kó ti mú ìṣẹ́ lọ ìzọkúzọ àbí àbí ẹni tó mu tí yó tó wá rí ìyá ẹ̀ orí rẹ̀ ọ̀dà ìwọ̀ ìyá ẹ̀ sàfú nìyẹn jẹ́ ní kò ní dáa fún orí ọ̀dà ìgbà tó wá yá fẹ́ mú wálẹ̀ lójú ẹ̀ wọ́n ní ah,

àríran lọ́lọ́run olùgbọ́rọ̀ ni alladina yùzọ ìrúnà minkum nìta nisa'ihi àwọn ẹni tí wọ́n ẹ̀yìn ìyàwó wọn wé wọn nínú yi ma hunna ummahatuhunna àwọn ìyàwó yẹn yìí ṣe ya wọn o in ummahatuhum illa allati wọn wọn ju wọn wà ìnà òunlẹ̀ àkùlù náà mú ń kààrọ mìíràn lè kọ́ orí tẹ́ obìnrin yẹn ló bí ó sọ in tí sọ yẹn wọ́n ti sọ oúnjẹ ọkàn kọ̀ nínú ọ̀rọ̀ wà zúrọ̀ àti rọ́ ni wọ́n pa pé èrò tó bá mú orí ẹ̀rí ìyá ṣúra 58 ṣúra kejìlélọ́gọ́ta ṣúra tí mùjádìlá ayẹ̀lẹ́kẹta wá ní wàlẹ̀dínà yùzọ ìrúnà min na ẹ̀rígbẹ́ àtàwọn tí wọ́n fi ẹ̀yìn àwọn ìyàwó wọn wé ti ìyá wọn tó mọ̀ ya'uduna lima qalu lẹ́yìn náà ni wọ́n wá ń fẹ́ ṣẹ́rí kúrò níbi tí wọ́n sọ yẹn fátàhàrí rọ̀kọ́bà sí ní ayíyàtà náà sáà nígbà náà wọ́n ó sọ ẹrú kan di òmìnira síwájú kí wọ́n tó lè fọwọ́ kan ìyàwó wọn ara wọn gbogbo tí é dáàlì fún tó bí i èyí ni a ń ṣe kìlọ̀kìlọ̀ rẹ̀ fún yín ẹ̀yin ọkùnrin tẹ́ aláìsẹ́ èyí rorí kẹ tó sọ̀rọ̀ wọ̀lọ́ọ̀bì mẹ́ta mẹ̀lú náà kọ̀bì ọlọ́njẹ́ tó jùlọ nípa nǹkan tẹ́ ń sọ ẹ́ ìyẹn níbo ló ti fẹ́rẹ́ rú ọlọ́run ní mọ́tàrà ìlàmù ayàkẹ̀rí fáman lamjẹ́jì ẹjí ò bá wá rí ẹrú fásitìyàmù ṣàárọ̀ ìlú mútàtà àbí àìní kó gbà rí oṣù méjì tẹ̀lé-tẹ̀léra wọn wọn fàmọ́ ńlá mi yẹ sáfì ọlọ́wọ́n ló dá tó bá tún wá lè gbàrí oṣù méjì tẹ̀léra wọn ohun fa ìtà áàmù sí fínà ní fínà lọ́ọ̀bọ̀ ọgọ́ta tálíkà aláìní yẹ tó bojú ilẹ̀ jáwẹ̀ tó bá wọn sí sí lóúnjẹ dáálíkà lè tó pinnu bí láà bẹ́ẹ̀ kele nígbàgbọ́ òdodo ní ọlọ́run wa rasuli àtòjíṣẹ́ rẹ̀ wà tí níka lọ ilé ìlàwọn ẹnu àlàtọ̀lọ́run wà lè káàkiri na àbábọ̀nà àlèyẹ lẹ́tẹ̀ ilé ìrùn bẹ fún àwọn aláìgbàgbọ́ tó ṣe rí ń bọ̀ ọkùnrin tó ṣé kò káyà jẹ́ kò sí nínú àṣà Yorùbá gan kéèyàn máa sọ pé tó bá gorí ẹ̀rọ ìyá ọ̀nà gùn kò fi bẹ́ẹ̀ nínú àṣà wa kò fi bẹ́ẹ̀ sí níbẹ̀ tí èèyàn bá dẹ̀ lọ sọ tó fẹ́ padà dídì nítọ́lọ̀ ń sọ yẹn tẹ́nìyàn bá nígbàgbọ́ náà láàbùdíjẹ́ ǹjẹ́ lọ sọ pé àwọn obìnrin tí ọkọ wọn gun orí wọn lẹ́yìn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ lé wọn jáde torí wọn mọ́kọ wọn ṣẹ̀ jẹ́rí ní àwọn obìnrin tí ọkọ wọn fi ẹ̀yìn wọn wé ìyá wọn àbí àwọn ìyàwó ní ìṣẹ́jú bí ẹ̀yìn wọn wé ìyá yín tẹ́ bá gbórí wọn padà wọ́n ti mú yín ṣe ọlọ́run torí náà ẹ̀ lé wọn jáde ìṣẹ́ rí sí so ìdájọ́ orí ara rẹ̀ ní òòyẹ̀ tí ó lọ ọkọ̀ yẹn gbọ́dọ̀ tó wá nígbàgbọ́ ní ọlọ́run àtòjíṣẹ́ náà lọ́lọ́run sọ bí o tó wá kó nígbàgbọ́ òdodo ní ọlọ́run àtòjíṣẹ́ kì í ṣọpọlọ ẹ̀ ní ìmọ̀ tẹ̀lé kì í ṣèrò rí sọ ní òsàn bóyá ó dún lóbìnrin yẹn tó ti sú tẹ́lẹ̀ àwọn tá a kàbílẹ̀ tó yẹ kó ṣe ṣáájú ṣó nímọ̀ kó yẹ kó ṣe kó tó súnmọ̀ ó nímọ̀ nípa tó yẹ kó ṣe ó dẹ̀ lọ súnmọ̀ ẹ̀ tí obìnrin ní ọ̀wà bá tán ẹ̀jẹ̀ rí ọ̀nà ẹ́ ó ti kó ta ló ní ilé náà tó lè ní rẹ́ǹtì ẹ lọ fi ọjọ́ ọkùnrin yẹn sùn àwọn àlùfáà onímọ̀ nílùú yẹn tí wọ́n pè wọ́n wá wo àlàyé tó ṣe yẹn ó ẹgbẹ́ àti nílẹ̀ ṣẹ̀rí o ṣẹ̀rí wọ́n gbé lọ kọ́ ṣẹ̀rí akọ̀ tó lọ sọ bẹ́ẹ̀ ẹ pé ẹlọ fẹjẹ ẹ̀gbọ́n àwọn àfáà tó nímọ̀ ní ẹ̀sìn ọwá kù pé bí ìsàwà ó ń ṣẹ̀rí akọ tó bá gbé tó tọ́jú pẹ̀lú àtòkùṣẹ́ tó tó làwọn àfáà ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn brọ́dọ̀sì jẹ́ ń pariwo ṣẹ̀rí àṣẹ̀rí àtọ́gbọ́n bá dé àwọn ní òkọ̀ takò nípa ọ̀rọ̀ ìyàwó wọn tọ́lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní máa ọ̀pẹ́sì obìnrin gbà tí ẹ̀rí akọ̀ tún dé dáadáa nígbàdàn ti ṣẹ̀rí tó dé Apollo brothers ni ò tẹ̀lé ìdájọ́ táwọn àfáà mú wá àwọn àmọ́ wọn àyà wá ẹ ṣé wọn rádìsì ṣé wọn yẹbi sẹ́ńpẹ̀lẹ̀ adájọ́ àwọn adájọ́ yẹn nímọ̀ náà tí ò bá tẹ ọlọ́run wá sọ fún adájọ́ kó fẹ́ pé kò tẹ́mi lọ́rùn wá tó wá sí àwọn àfáà míì tó dín jù wọn lọ́wọ́ bọ̀ ọ̀pọ̀ ní wọ́n bá ti sọ ní the correct thing ṣùgbọ́n onífẹ̀ẹ́ inú ni brother mi you understand fún ẹjọ́ ẹ̀sùn àwọn àfáà náà náà pé áyà tó ń kóòtù yẹn tó wá kóòtù ẹ̀ káwọ́ ó ṣe lọ́hùn ó wá nítorí ẹ̀ òfìyàwó lẹ̀ ó kò níyàwó ń pẹ́pẹ́ lẹ̀ ó sọ tí ń ṣe ọlọ́run sọ àdúrà mo rò pé bí yé sísà ẹ mẹ́jẹ̀ ẹ̀lọ́dọ̀ àwọn sísà mi náà dẹ̀ lè mọ bẹ̀rù tó bá fún mẹ́jẹ̀ tó rọ́kọ̀ tún ti lè wọ́nì tó bá lọ fẹjọ́ ń múslìmù ni ẹ̀ẹ́ olọ́bẹjọ́ mi tún sásán ní ìbélà bí wọ́n wá ń ka ayà oríṣiríṣi ó yá jẹ́ kó wáwọn kánú yàrá báyìí ní ìṣù láwọn amọ́kọ láàrin èmi àtàfáà yìí báyìí tó bá dẹ̀ láìsẹ̀ ó lè tó lọ sọ fún òun ó lè ọjáde tó kúkú lọ fẹ́ inú wọn sọ ẹni nìkan dédé sọ akiri tó súnmọ́ bẹ̀rù sọpọ̀ ẹni sọ fún ọ̀dí mà tó sáàsì yẹn tó wù ọ̀fẹ́ tẹ́lẹ̀ ọ̀ká kọ́ọ̀tì ẹ̀ ọ̀ ṣé mo ti bá béèrè yìí pọ̀ lọ́rẹ̀lá nọ́mbà 2 lẹ́gbẹ̀rún kó mẹ́jọ ẹ̀ lọ àwọn àfà dreadlock a ti sọ̀dájọ́ dreadlock bí pé kò tọ́ ṣẹ̀rí kò bá ṣẹ̀rí àmú ìdí ni pé mo lọ ṣe ìwádìí lọ́wọ́ àwọn tó ń ṣe dreadlock gangan kí ni process báwo ló ṣe rí wọ́n lọ́ọ̀kì ẹ̀ nìyẹn mo rò gbódiyé la pé no kò bá ṣẹ̀rí àmú Ọlọ́pẹ̀ẹ́

ojú mi bí mo ṣe ń sọ̀rọ̀ ìbànújẹ́ ńlá ń bá mi nínú direct hadith tí Aisha bèèrè lọ́nà bí mo ti dáhùn ẹ̀nà ó ẹlọ́wọ́ kí ní mo ti dáhùn ẹ̀nà direct ọ̀rọ̀ táìṣà béèrè lọ́wọ́ ànábì tí wọ́n lọ́wọ́ Aisha tó sọ pé obìnrin tó bá fẹ́ wẹ idol kó tú irun ẹ̀ ṣùgbọ́n bá ni kò ní tí wọ́n ah, ah. tí pa ìsáàdì kó sọ pé láàbírí ni ò nímọ̀ nípa ẹ̀ àbí kó sọ pé mi ìka nǹkan kan pa ìṣùgbọ́n mo rò wípé mo rò pé òdẹ̀ wọnú ẹ̀sìn ah! àti bẹ́lò mi ó lè fi gbọ́ lẹ́nu mi náà ṣùgbọ́n wà fà tí ó fún ní fàtíwá tí ó fi bá fẹ̀ẹ́nú ẹ̀ mọ́ mọ́ ń ṣẹlẹ̀ tí wọ́n bá béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ àfà kan tó wá mẹ́rìí wá ṣùgbọ́n kò bá fẹ́nu ẹni ẹmú yóò àmọ́ ṣe àwọn náà pè ní fatuwa shoppers fatuwa shoppers a máa wá kiri a máa béèrè lọ́wọ́ àfà títí títà àfà kan fi sọ pé o wọlé yóò kàn dì yẹn mú ni tí àfà náà lẹ́ni yẹn ó sọ báyìí torí kó bá fẹ́nu ẹ̀mú àbá tó wá sọ bẹ́ẹ̀ yẹn níjọ́ tó bá tó wá sọ̀rọ̀ míì tó múdàjọ́ mi wá tí ò bá fẹ́nu ẹ̀mú àfà tó sọ tàkọ́kọ́ tí ò bá mú yẹn tó fi rìn lọ́dọ̀ yẹn tí ẹ bá sọ tó bá mú lókùn lọ lókì ẹ̀ ọlọ́run jẹ́ àánú wa hádọ̀ lọ́ta aláàrẹ̀ kò mú kò wọlé lójúrí yẹn ọlọ́run jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá mẹ́jáwalẹ́ yà nàbí allahumma ahsin aqibatana fil umuri kulliha واحكك ما لنا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته